you my mind. Show me oh, show me oh, wá show me oh, má jẹ́ kí n ṣeré, yeah. Show me oh, Èdùmàrè, ritual killings and kidnappers have zoomed an alarming rate in the state. Citizens have lived in constant fear over the growing cases of missing persons and ritual killing. ọwọ́ àwọn ọlọ́pàá ilẹ̀ yìí ti tẹ àwọn afurasí jàǹdùkú ajínigbé fún ìwà ọ̀daràn àti ìpànìyàn amóṣeni pé pẹ̀lú gbogbo ìgbìyànjú àwọn ọlọ́pàá ilẹ̀ yìí láti dóònà ìwà burúkú yìí níṣẹ́ ni ìyà jẹ àwọn oníṣẹ́ láabi yìí ń fi ojoojúmọ́ bí obìnrin lásìkò tí a kó ìròyìn jọ ọgbọ́n ọlọ́pàá ilẹ̀ yìí pátápátá ti bá a sọ̀rọ̀ nípa ọ̀nà tuntun tí àwọn ṣetán láti ṣàmúlò rẹ̀ láti lè ti ọwọ́ àwọn ọ̀daràn ìbò aṣọ èyí ni ìròyìn tí ń dé sétí láti lè ṣe wa adéwùmí adéwálé lóníròyìn yín a ó mọ kàn sí yín o ní ẹṣẹ. ẹ ẹ ibi dọ́kṣọ̀ ẹ yẹ yẹ o ti gẹ̀ tẹ̀ yẹ ibẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀jọ̀ má pẹ̀jọ́ ẹ má bínú ẹjọ́ ẹ má bínú o. ẹ bàbá ọ ah, mi ì rí ṣe bọ ẹni tí mo pè dábàá tí mo pè kò ní pẹ́ débi bàǹsẹ̀ ẹjọ́ ní sùúrù in the next ten minutes ó máa débi. kó má bínú báwo kí ló ń sọ kó má bínú kó má bínú mi kúwe ṣé èdè wáìn mi ni twenty minutes ago ni ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ṣìnáyà ó ń sleep. ẹ̀wọ̀n ní sùúrù traffic ló ń sọ. wọ́n bínú wèrè wo answer mi kà fún ọ̀yẹ́ ṣé èdè wáìn mi ni. ẹni sùúrù náà jẹ́ kó mi dáhùn ah, dáhùn. àbọ̀ ẹ̀gbọ́n máa ní sùúrù o. mi lówó má ó yẹ kẹ́ máa ní sùúrù o ẹwù ẹjọ ẹ má bínú ẹjọ ẹ má bínú ẹni tí mo pè ní pẹ́ débi á lè bá mi gbé yín ẹjọ. a ti pẹ́ jù o a ti pẹ́ jù o. àwọn èèyàn wọn kì í ní sùúrù ṣòwò onímọ́tò kí mọ́tò ẹ̀ bàjẹ́ ni tó yẹ kán dúró kán jẹ́ kán wá mọ́tò mi fún wa ó dẹ̀ ń bínú lọ. àánú èlò kò ṣe mí láyé táwọn ajínigbé ti pọ̀ ń ta yìí. àbí o kọ́lọ́ gbà wá lọ́wọ́ àwọn ajínigbé o. Ah, ah, ó ti ọ̀dà bẹ́ẹ̀ òun ló ti dé yẹn mọ́tò tí mo pè fún yín nìyẹn ẹ lọ wọ ẹ lọ wọnú ẹ ẹ lọ wọnú ẹ mọ́tò tí mo pè ẹ ṣé o ẹ ṣé gan-an ẹ má bínú torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run aláyé wà. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má ọ máa lọ́sìn ẹ má bínú. aláyé wà parí iṣẹ́ fún ẹ fẹ́mi tèmi kí ká máa lọ. ọ̀gbẹ́ni ṣé kò ní sí program pẹ̀lú àwọn pípé ṣá. àbí bá fẹ́ fún ẹ program ṣé o bí mo ṣe kàn pò tún ọ sí ibà yẹn aláì dá mi ló dá mi ló má yẹ kó pẹ́. ní sùúrù máa ní sùúrù tó bá ti dọ̀rọ̀ owó báyìí gbogbo ojú ẹ̀ máa máa ń gbé ni. sọ wà pé pété wákàlà ti pàkó tí mo wá sí kan ọ̀gbẹ́ni dé mi ló ń jọ. wọ́n ló mọ̀ ṣòro tó báyìí wá ti jọ̀rọ̀ owó báyìí wá máa pa. ẹ wá bínú ẹ ó ti ń bọ̀. ọ̀pọ̀ ìgbà máa yẹ kó máa fura dáadé. ìrẹsì ọ̀pọ̀ àwọn pípé yóò lájú bí báyìí ní ìsìn máa ṣe kó gbẹ fún ẹ kọ́kọ́ gbà náà. lérò èlò fún ìgbàgbọ́ ẹni fi sí jọ. ó easy ó easy ni wọ̀ọ́dí ó easy ni wọ̀ọ́dí ó máa gbé àwọn èèyàn kó lọ́ máa gbé fáwọn tó ń. Ah, ó ti lè rojọ́ ju ṣé bàkà ní ẹ̀yìn. Ah. gẹ́gẹ́ mi náà pọ́kẹ́tì. àlàyé ó dàbò dàbò lọ. ẹ jẹ́ ẹ má bínú o ẹ má bínú torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣé o ẹ ṣé gan torí ẹ ṣé ẹ ṣé jó àlọ́wọ́ tá ò fi jólẹ̀ ayé yìí ò lè yankanjú ayé yìí ò lè tí ò rí bí rẹ̀ ayé yìí ò lè tí ò rí bí rẹ̀. ẹ má bínú ẹ ṣé o ẹ ṣé gan ẹ má bínú o. àfẹni tó rí bá kó yọ ṣóun nìkan ò ló lè borí ayé torí báwọn ọmọ tẹkùn wọn pọ̀ nígboro wọ́n sọra wọn di kókò wọ́n fẹ́ pani jẹ àní orí mi mo bẹ̀ ọ́ dákun yóò má ṣe gbà bọ́dé o. ènìyàn kanjú orí mi bá tí wọ́n ṣe gbà o. wọ́n ti rẹ́ kọ́ ah. wọ́n fẹ́ dùn. orin yóò tẹ̀ yọra. ènìyàn ẹ jọ mú un ti lè rí mọ́tò Àkúrẹ́ àkúrẹ́. bẹ́ẹ̀ni mo lọ ah, àkúrẹ́. gáréèjì lẹ ti lè rí mọ́tò àkúrẹ́ ẹ lè rí níbí yìí. báwo máa ṣe wá débẹ̀ báyìí. Ah, àkúrẹ́ nǹkan tó ṣe ẹ̀ ni pé ṣé kẹ́ tó lè dé bus stop yẹn ẹ máa láti wọ mọ́tò elékùrọ̀ tọ́ba délé kò la ṣe máa mọ́tò tó ń lọ sí gáréèjì. kí mo lè rí direct bike tó máa gbé mi débẹ̀ lẹ́ǹkan náà. ee eh, kò ń ṣe pé yóò lè rí ṣùgbọ́n ṣe mu àwọn ọlọ́kadà èkó yìí wọ́n máa ń ṣọwọ́ gbègbè nǹkan tó dẹ̀ ráyà palẹ̀ jù ọ̀kadà ni ibẹ̀ lèmi náà ń lọ àlejò débẹ̀. Ah, ó máa yí sí ìyẹn fún mi. Eh, ibi tàbí máa mọ́tò náà làwọn yìí wà wọ́n máa tó débi sí tábà máa yẹn náà jẹ ẹjẹ ẹjẹ bínú ọjọ ẹjẹ bínú ọsẹ àbí ń gba ẹ máa ah, eh, ah. kó. ẹlẹ́kùn ọ̀ mọ́tò ẹ̀ gangan lélẹ̀. Eh. wọ́n ní pàṣẹ mi ní jẹ́ǹdà. náà jẹ́ǹdì wà á máa fọ̀ ọ́ jẹ́ kí n wà. ẹ wọlé sínú ẹ wọlé sínú. ẹ wọlé sínú mà. lẹ́kùrọ̀ lẹ́kùrọ̀ lẹ́kùrọ̀. ó yẹ jẹ́ lọ. let's go let's go lẹ́kùrọ̀ lẹ́kùrọ̀ lẹ́kùrọ̀. àwọn àdúpẹ́ débẹ̀ ó pè káwọ mọ́tò ṣe understand ó pè káwọ mọ́tò ju àkàgbọ́kàdà lọ ọlọ́mọ àjẹ́ àrílà fún un. elékùrọ. dírẹ́fà ẹ wò ó dá ìpè mí nílé ẹ̀ǹdẹ́ òtútù yìí mọ́ ẹ bá mi wá iná gbogbo gíláàsì yẹn. Ah, ìwọ ló ń lé ẹlẹ́dàá mi o kí ah, mo ti wá ṣìrìn báyìí ṣé mo ti kó sọ́wọ́n kidnappers báyìí ah, ìwọ ló máa máa jẹun ṣe ni I need to act fast. jábẹ́ ìjọ ẹ páàkì ẹ páàkì mo gbàgbé nǹkan sílé ẹjọ́ tó rọ́lọ́rin bá mi páàkì. driver a ní kẹ́ bá mi páàkì ṣé ó nígbà tí máa pariwo ọmọ yín sí. wàá yọ fóònù farabalẹ̀ lọ bag bag bag wá important ẹ wo bóyá ó ní small phone trust àwọn. ọlọ́run ọlọ́run problem jàre bébí. wọ́n tẹ́lọ́ lọ́tì ẹ̀ kò sí lè àwọn aláyé gan tí wọn á dúró báyìí. mo kàn dúró sí bus stop mẹ́ẹ̀ látẹ̀kùn sẹ́ anybody wẹ̀ wọ́n gbé kí ló fẹ́ ṣẹlẹ̀ nídìí báyìí. ọmọ ká má parọ́ iṣẹ́ ńlá ló ṣe àwọn eléyìí pọ̀ o orílẹ̀ try o try lérè nǹkan tí máa ń sọ nìyẹn pé tẹ bá máa ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ yẹn kó neat inú mi dùn pẹ̀lú iṣẹ́ tó ṣe yìí àìmọ̀ pé mi ò níṣẹ́ méjì. ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ kàtàǹgbà ni kò sígbà tó dé kàtàǹgbà tó báṣọ kò sígbà tẹ́mi wọ̀ gbòòrò ayé tí mo ní rí wọn kó dé ọlọ́run. mo jẹ́rìí sáàmù àṣebò ṣe ń ṣe lọ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn lọ mo rí pé látara mi ìwọ gan adajẹ́ mu ọlọ́run màá da ẹ̀mọ́ nígboro. mo ti ń kọ́lé mo ti ń ra mọ́tò. ẹ̀yin olè bá wa rìn kó má sóríire. ayọ̀ ada àbá àgbàlá kí tiẹ̀ ní ọjọ́ mi lójú ẹ kémi náà jọ ẹ lójú á jẹ́ kí n yọ. boss ṣẹ́rí ọ̀gá mi pẹ̀lú nǹkan tẹ̀ ẹ ṣe tó bá máa fi dọ̀tún la ah, luxurious boss ni máa fi kó wọn wá wàá gbà yìí ọlọ́run bá ń gbọ́. pàdé wá sí yẹn náà èmi náà tún wá ju ẹ lójú. àbọ̀ ah, ah. aláyẹ hàndù idiot dáadáa ó ya wèrè gan láàrin wọn idiot tó pupa ẹ̀. ibi tó wà yóò dà ilé ibi tó wà kò lè sọ̀rọ̀ ok má pẹ́ ṣùgbọ́n all right and you àwọn ọkùnrin tó wà ń bẹ pátápátá rí i pé ó gba gbogbo ẹrù tó wà lọ́wọ́ wọn àtàwọn arms tó bá jẹ́ pé wọ́n lè fi ṣera wọn léṣe gba gbogbo ẹ̀ ó yẹ pẹ̀lú wọn náà àwọn obìnrin bíi ẹgbẹ́ ẹ̀ tó wà nílẹ̀ yìí rí i pé ó gba gbogbo nǹkan tó wà lára wọn pátápátá àti gbogbo àwọn nǹkan tó bá mọ̀ pé wọ́n lè fi hun dára wọn ó yẹ so ẹ ṣe gbogbo nǹkan tí mo ní kẹ́ ṣe o. Ah, bàbá bàbá. sáyẹlẹ. alaye. báwo ni báwo ni jókòó báwo ló ṣe jẹ́ ẹyọ kan ló mú wá ni. bàbá ẹ má kàn náà ó kò dàbí gbogbo ẹyẹ wọn kì í bà sílẹ̀ lẹ́mọ̀ òkè lókè náà ti ń fò ó dàbí pé àwọn èèyàn gan wọn ti ń sàṣálà fẹ́mi wọn. Ọlọ́run aláyé tuwálè kò sí gbogbo òtá gbẹ ni ó dàbí pé àwọn èèyàn fẹ́ máa wọ sọ́lẹ̀ mọ́ everywhere kan dry bàbá ẹ má kàn náà. ká tó mélèé gan wa gan kí la ṣe. iṣẹ́ gidi. ẹ wo ẹgbẹ́rún dání ó ti máa ń torí ojúmọ́ yín ó ti máa ń di ojoojúmọ́ fún yín tí wọ́n máa mú wá ẹ̀mú yẹn kan wá àti yóò bá wù yín mọ́ ẹ̀ stop ẹ̀ ah, ah. and then ìwọ náà ó yẹ kó ṣe kíni ó yẹ kí n máa bára yín sọ̀rọ̀ ó ṣe máa mú èèyàn wá síbi tó máa believe pé èmi máa appreciate ẹ̀ èèyàn kan péré òun ló kó gba àwọn tó jókòó yìí òun ló kó wọn jáde now mo wá ń fàsìkò yìí sọ fún yín pé ẹ mú sẹ́yìn gẹ́gẹ́ bí iṣẹ́ ṣé mọ̀ pé mi kì í fi ìyàwó jẹ yín kò dẹ̀ sí nǹkan tẹ ní ìtẹ́wá bá mi sọ tí mi kì í fún yín ẹ má yẹ kó wáyé mọ́ o. ọ̀la ẹ má wọrí ẹ má wọrí táwọn á kọ́ síta báyìí láì fún láì fún láyé. oṣù wàhálà o ṣáìsì náà ni màá fún yín tẹ́ bá ti lè dùn mí nínú nǹkan tẹ́ bá wọ́ọ̀tì náà lè máa gbà gbà. àwọn ẹ má wọ àwọn àlọ́ máa ṣe àlọ́ máa ṣe tó dáa tó dáa wà. olùjọ yẹn náà. a máa ṣe bàbà tuwálè. ẹ wálẹ̀ ẹ ṣe bàbà. aláyẹ̀ fòrò ẹ yà kọ́ síta. pọ́pọ̀ sọmọ tó máa ṣe ṣùgbọ́n àwọn pípù yìí kó wọn lọ síbi ta káwọn tó kù sí ẹ kó àwọn ọkùnrin sí pòṣíṣàn àwọn ọkùnrin ẹ káwọn obìnrin sí àárín àwọn obìnrin ẹ báyìí kan mí ìsìnmọ́ra wọn o ẹ jẹ́ kí iṣẹ́ ẹ jẹ́ kó jìnnà gidi because ẹ pé wọ́n máa tẹ̀lé gbogbo operation ọ̀la wọ́n máa tẹ̀lé wọn lọ o ó ti yé so ẹ̀yin ẹ ṣe nǹkan tó mú ní kẹsẹ̀ o all right. ìlú ò rọgbọ o tọmọdé tàgbà ń sọkún ìlú ò rọgbọ o tóbìnrin tọkùnrin sọkún. ìlú o gbogbo ènìyàn ń pariwo. Come in. Come in, please. Ah. Hello. Ah. How are you? Fine, thank you. ojú tí mò ń wò yìí máa rẹ́rìn kẹ. mo ní good news fún yín sir yetech global resources Want to reply mails wa. yetech yetech yetech ṣé kò ń ṣe àwọn company tó wà lọ́sítrẹ́lẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni sir. that's great báwo wà ní ṣé wọ́n sound positive. wọ́n sound very positive sir in fact wọ́n ti náà máa san seventy percent upfront payment sínú company's account. Uh, <laughs> that calls for celebration. Yes, uh, as you know níbí báyìí a win for one is a win for all yes, mm, at the right time àtẹ̀mí àtẹ̀yìn employees pátápátá a máa celebrate. Yes, sir. Uh, is that all? yes sir. Once again, congratulations. Uh, <laughs> thank you. You can go. Thank you. You can go. Uh, <laughs> Hello, Ifemi. Hello, darling. Hello, báwo ni? Nothing much. I'm kàn ní voice ẹ nítorí mo miss ẹ. Ah ah. But you said the same thing an hour ago. Yeah, that's because I miss you every hour. Wow. <laughs> Ifemi, Well, in that case, it means I love you more than you love me. Torí wípé every second lèmi máa miss ẹ. <laughs> thank you baby. What are you doing? Yeah, mo ń di ẹrù mi ni. Ẹrù bíi ti báwo? Ṣó ní kò tún di ẹrù púpọ̀ ni? Ṣé bọ́dọ̀ mi ló ń bọ̀ fún weekend? Ó lè wọ́ṣọ́ mi náà. Really? So aṣọ ẹ náà ni mo máa wọ̀ lọ sọ́dọ̀ mú mi àbí? Oh, oh, oh, oh, my bad. <laughs> mo ti gbàgbé o. anyway tó ṣáà ti lògùn ẹ ṣáà má gbàgbé kidney problem tá à ń nọjọ o. dókítà tó fún mi dókítà tó fún mi aya Lukman <laughs> dókítà mo ti lògùn mi o. <laughs> okay i will be good. Uh, àdúrà ni ká máa gbà pé kọ́lọ́n bá mi reduce pain ti symptoms yẹn fún mi. Ah, kidney failure I remember me gone. I love you. I love you baby. ẹ̀rà ẹ̀rà àǹtí. báwo lẹ ìtàwọn ẹran yìí. Ah, ṣé eré lè báyìí eléyìí two five tó bá fẹ́ rà kó seven thousand naira ni. ṣé kò one five one. ee eh, ọbẹ̀. ẹ bá ti yọ five hundred ẹbẹ̀ kúrò nígbà tó mọ̀ kúrò lówó nígbà tó fẹ́ kúrò kí ọ̀ràn yẹn ní kò jẹran ni. ee eh, ọbẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló tó èébú. ẹ tiẹ̀ lọ́rọ̀ gidi lẹ́nu ṣé bẹ́ẹ̀ máa bá kọ́sọ́mà sọ̀rọ̀ náà. ẹ ń tí mo pe ìkànnì seven thousand ní one five. Eh, ó rí ibi tó ti rọ̀pọ̀ àwọn ẹran olómi tí ọmọ sómi sùn. ẹ̀yin fẹ́ ran tó dáa. sílé ilẹ̀ fẹ́ ah, ẹsẹ̀ àmọ́ ẹ mójú wájà ẹ mọ ẹran tó dáa ẹ ẹ four thousand. ṣé kò gba two thousand ni. ọ̀dàmù. èmi náà ríra bẹ́ẹ̀ ẹ mọ̀ sí bá. mo fẹ́ bá yín rà náà ni. ẹ ẹ ẹ bí báyìí wọlé ẹsẹ ló jẹ tó bá. èyí tiẹ̀ lọ́wọ́ gidi lẹ́nu ẹ̀dá bọ́ọ̀mù ọ̀kan ìbọn ṣe rí. kò sí tí ò lè ná ó lè nà múrí mówó. bọ́ọ̀. ẹ̀yin ó ṣoríire o lágbára ọlọ́run tẹ bá ṣe yóò jìnnà o. bàbá àmọ́ jìnnà. ẹ ẹ dákun sẹ́mi ní five hundred méjì lọ́wọ́ ẹ̀mí. ọmọ tẹ̀mí ìmọ̀ níyà sọ yẹ kí wọ́n tẹran fún èèyàn báyìí tí wọ́n bá jẹ́ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá gidi ni nígbà téèyàn wá wájú tèmi tọ́ ẹran tí mo nínà ọgbà tó yẹ kó o tẹran fún un. nígbà tí ẹ wà sí ọlọ́wọ́ sí eléyìí tí ọmọ rọ sọ yìí. afa ẹ má lò kéré ẹ bá mi fọwọ́ bàbá ẹkú dìde náà ẹsẹ̀ kú àlọ́wọ́ sí wa lójoojúmọ́ ìtọ́ ń bẹ̀ lágbára ọlọ́run. àmín ẹ̀yin lẹ ṣe ẹ̀yin lẹ kó àdúró tì mí tẹ́ ẹ̀ fìgbà kankan fi mí lẹ̀ nú àdúrà ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà ilé àtọ̀nà yóò ní dàrú olúwa máa gbà fún yín ẹ ṣe gan ó dà o ẹ ah, jókòó yín mú yọ̀ǹda <laughs> ẹ ṣeun ẹ kú ṣèlú ẹ ṣe gan. ìrọ̀lẹ́ kí ló ń kí mi òun kí mi mi ò dẹ lóhùn òun sọ̀rọ̀ mi ò dáhùn ṣé kò yẹ kó ti yí ẹ wípé mo fi ẹ́ pegi nìyẹn ni. ẹ má bínú mọ́ mi ẹ̀mí ọlọ́run ló rán mi sí yín ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún yín pé kẹ́ máa ṣọ́ra kẹ́ sì máa ṣọ́ ìwà láwùjọ ẹ̀mí ọlọ́run tún ní kí n sọ fún yín pé láìpẹ́ láì jìnà bóyá lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ máa rí bí nǹkan bínú bí ìjà ẹ̀mí yẹn ní kẹ́ ẹ ní sùúrù gidigidi gan kẹ́dẹ̀ lámójú kúrò ẹ̀mí yẹn tún ní kí n sọ fún yín pé láàárín àwọn ènìyàn wọ́n máa fẹ́ kọ́wọ́ bọ̀ yín lẹ́nu wọ́n fẹ́ fà yín létè kẹ́tutọ́ àmọ́ kẹ́ ẹ ìwà wù kẹ́ ẹ gidigidi ẹ láti ní àmójúkúrò gidigidi mà ẹ̀mí yẹn tún ní kí n sọ. bẹ́ẹ̀ ó tó ó tó ń bí sóde yẹn ẹ̀mí ọlọ́run tí ò sọ fún wọ̀ fúnra rẹ̀ wípé kídìílé yín kó ṣoríire bẹ́ẹ̀ ṣe ya wèrè ń bẹ̀ tó èmi tí ó ti dáa fún ẹ̀mí ọlọ́run rán ẹ sí ẹ̀mí ọlọ́run rán ẹ sí mi. ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ iṣẹ́ tí a fi hàn ègbé sì ni fún ẹni tí a fi hàn fi iṣẹ́ rán tó ń jẹ ìbá da ìbásàn kẹ gbọ́ ohun tí ẹ̀mí ń sọ mọ́mí wa. tọ́ba kọ́ mi ẹ̀ bá fi mọ́tò kan ẹlẹ́sẹ̀ dànù. ìgbọràn sì sàn jẹ bọ rúru lọ bẹ́ẹ̀ fetí sílẹ̀ ó sàn jọ̀rọ̀ àgbò lọ. Move it, move it, come on! Let's move. ní ọlọ́run kó òun lọ́wọ́ àwọn ajínigbé ó ní ìrìn àjò twenty four minutes ṣe di twenty four hours mọ́ òun lọ́wọ́ ó ná lóun ló kó òun tí òun fi rí nǹkan kan ṣe fún òun. wow wow wow ibo wa nílùú wa lọ báyìí. I don't know. Eh? kò síbi kọ̀ọ̀kan tó save mọ́ ajínigbé lọ́tún ajínigbé lọ́sì àbí ṣé káwọn èèyàn má gùn commercial vehicle mọ́ ni àbí commercial vehicle gígùn sìn ó ti wá dogun àbí kí ló fẹ́ káwọn tán ní private car kí ló fẹ́ kó máa gùn kí ló fẹ́ kó fi máa rìnrìn àjò lọ síbi tó bá fẹ́ lọ báwo ló ṣe fẹ́ kó máa rìn. babe yeah. ṣòwe anytime tèmi bá tẹ̀ ti rírun nǹkan báyìí àbí tí mo bá kà ṣe lè ro máa ń bá mi like this thing is getting more scary our country is not even safe any longer. Yeah, I know. Àdúrà táwọn máa máa gbà ni wípé kọ́lọ́ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. Ká má bá wọn sí ilé lọ́jọ́ tẹ́bí bá ń palẹ̀. Ká má rìn lọ́nà lọ́jọ́ tẹ́bí bá ń pọ̀nà. Gbogbo ibi tó ń jà lọ́tún jà lọ sí kó má kàn wá. Kó dẹ̀ má kàn kọ̀ọ̀kan náà tó súnmọ́ wa. Àmín. Àmín Jésù. Because traveling ọ̀la wa yìí ó really ń bà mí lẹ́rù gan ni ah. lọkàn mi ń kó sókè. ah stop it stop it ah, don't despair kí ló ṣe ẹ ń jayà má jẹ́ kẹ́rù báyà most of the kidnap cases through commercial vehicle ni and trip tower ń lọ fún yìí private car là ń gbé lọ so you have nothing to worry about má bẹ̀rù tó fún mi. Hmm. àdúrà táwọn máa gbà náà ni pé kọ́lọ̀ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. àmín àmín náà ya Allah àmín. jésù. Hmm. àmín kí ló pé. àmín jésù. sọ́yà àmín náà ya Allah. Eh, o tí ì nu ojú ẹ̀ tán. Eh, kò sí ọ̀rọ̀ come on join أعوذ بالله من الشيطان الرجيم irú àlá ò lílé má mi ń fi àdá lé mi lójú oorun. kí I'm alive. I'm alive. Of course you are alive. Kí ló ṣẹlẹ̀? I had a nightmare. Mo lọ́la pé àwọn kidnappers wọ́n jí mi gbé. Wọ́n wá pa mí. Inú àlá ẹni mo ti bára mi nínú agbára ẹ̀jẹ̀. Ọlọ́run jẹ́. Ọlọ́run jẹ́ aláburúkú ò ní ṣẹlẹ̀ wa lórí lágbára náà inshallah inshallah. Lukman. yes baby. we need to pray. yes we need to Cause I had a similar dream. yes irú àlá yẹn lèmi náà lá. we need to pray. jẹ́ kí n sáré lọ ṣàlùwalá. olúwa ni olùṣọ́ mi èyí ni yóò ṣàlàyé ó mú mi dùbúlẹ̀ nínú pápá ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ ó tu ọkọ̀ mi lára ó mú mi lọ nípa ọ̀nà olóró rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ níbo tilẹ̀ rí láàrin afọ́nifọ́jì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibi kan ní orúkọ Jésù níbi tí yóò ilé wa ní orúkọ Jésù ànírín nígbà tí mi máa ń pa ọ̀nà ní orúkọ Jésù ìjáde àti ìwọlé wa Olúwa bá wa pamọ́ ẹ̀mí mímọ́ ẹ̀ṣọ́ wa Olúwa ṣàánú wa ìṣọ́ àti àwòrán wa jẹ́ ó lórí ayé ayé wa jésù ọ oh, olúwa wá ṣàánú wa wá dààmú rẹ bò wá olúwa tíjú ẹ̀ṣọ́ wa ìjáde àti ìwọlé wa olúwa ẹ pamọ́ àánú rẹ bàbá lórí wa àánú tó ṣọ̀kan lórí ìtẹ́ ẹ̀mí mi. ayé burú o wọn lè sọ gbàdọgún. Bébí, kí ló ṣe é? Ah, no má sọ fún mi pé kò sí kankan I know you so well you are unusually quiet kí ló ṣẹlẹ̀. kò rí lè sí kankan I'm just nervous. nervous why are you nervous. ibi tá a lọ ní ní ọkọ wa comfortable ni there's something not right about it. Oh, <laughs> no no no no no you, you, you need to calm down okay after all you know private Kawalawa. wa la wà moreover uh, uh, èmi ti gbàdúrà ìwọ náà ti gbàdúrà or don't you believe in power of prayers anymore. Of course I do. You do. Then you have nothing to worry about. Má bẹ̀rù, <laughs> má ṣojo, má fòyà. I love you. I love you. Be a smile. Smile for me ìyàwó Lukman a máa lọ láyọ̀ a máa bọ̀ láyọ̀ inshàlá inshàlá bí kudratullah ìfẹ́ mi you're welcome. Okay. ẹ tẹ́tí ẹ gbọ́ mi o ẹ mọ bọ́ọ̀lù abárí mi o ṣẹ́rí àtijọ́ àbárọmọ tó bá fẹ́ jí wéré wọn sọ wípé kò mọ ọmọ jí o wéré ló di méjì jẹ o bóò lọ jà ṣáájé wa. kí ló ṣẹlẹ̀. tí mo fi wá ṣọ́ọ̀bù tèmi ni mo sì ní wáàrin. ẹ jọ ẹ jọ ẹ jọ tó lọ lọ ibi tẹ gba ṣọ́ọ̀bù sílẹ̀ Mr. Pẹlẹbẹ ibi tẹ gba sílẹ̀ ẹ lọ ṣọ́ọ̀bù yín ẹ sa oògùn títí títí títí kò jẹ́ mọ́ ẹ wá tó wá wò pé kẹ́ ẹ wá jókòó tì mí kẹ́ ẹ lè rí fi pa mí lára gangan Ah, nígbà tá àsorogún òwò sáà mọ bára wọn kí lè fẹ́ mọ bára wọn. ẹ mọ sọ pé àsorogún òwò àsorogún òwò báwo àsoro kí lè ń tà kí ni mò ń tà. Ah, ah, ṣé bí kálukú ń ta tiẹ̀ ojú ọ̀run tẹ̀ yẹ́fò láì fapá kanra wọn. irọ́ ni irọ́ ni. bínú tèmi ṣe rí kò sí tí ó mú wa jà ọ̀rọ̀ tó ń gbé mi lọ́kàn mú ròórò mọ́ gbọ́dọ̀gbàrú mọ́nà kí n fi lọ èèyàn mi ò tó yẹ pé àjọmúlé tira wa ẹni tá a bá sásùn lájàrún páálí. ta ni èèyàn rẹ. Ah, ah, ah. sẹ́mi. ra ta ni ìyá ọkọ kára mi ti ní kára wa. Omo disrespect èèyàn gan o ó bàjẹ́ gan o pẹlẹbẹ ó bàjẹ́ gan gidi ni o mo ni kí n fi oro lo senior colleague mi senior colleague. àwọn da senior colleague. níbi iṣẹ́ wa yìí. níbi iṣẹ́ ẹran tá a jọ ń ṣe iṣẹ́ tá a jọ ń ṣe. ọ̀tán. ó ti tán ọ̀gá mo gbà fọ́gà. sọ ti tán. mo fẹ́ gbọ́ nù. kò sí wàhálà. a ní mo gbọ́ròyìn kan láàárọ̀ yi, kini je jẹ́ whistle blower. whistleblower mm. whistleblower mm. rárá ẹnu alẹ́ ẹ̀ sẹ́rí education education ó ṣe kókó ní ayé ọmọ ẹ̀dá o àìlẹ́ education ni ò jẹ́ kó lè mọ n ti ń jẹ́ whistleblower whistleblower lẹ́ẹ̀kan náà so le tó bá ń sá. a mọ ọmọ ṣùgbọ́n àmọ̀ rẹ. ó le tó bá ń. èbó le o. sórí tó máa ń gbá bọ́ọ̀lù lórí fídì mm. bóyá Arsenal àti Chelsea ń gbá àwọn rẹ́fìlì tó máa ń fọ fèrè fófófófófó ní jẹ́ whistleblower. fún àwọn onírẹ́sílì bẹ́ẹ̀ àbí àwọn làláwọn oníbọ́ọ̀lù ṣé ọpọlọ yẹ ti tàmọ́ ẹran ni. torí wọ́n sọ wípé téèyàn bá ṣe whistle blower wọ́n ní àwọn òfin wa ní tẹ́tẹ́ mílíọ̀n. tẹ́tẹ́ mílíọ̀n. ìjọba sọ bẹ́ẹ̀ láàárọ̀ nu rédíò. ẹ tẹ bá ti ráyè kó lọ sí èmi o ọmọ tí ọmọ ṣe hmm. tó lè ṣe rèé ìwọ sì fẹ́ gba ten mílíọ̀n. kí wàá mọ wálé ayé wá ṣe. tó wáá pé wọ́n ní ẹyin agbára tiẹ̀ tó wáá pé o ní ẹnájì àti lọ́ra wíṣù sára ilé tó bá lè dún gidi fọ́n káàkiri tíjọba ò bá fún ọ lówó wá pa mi. ìjọba ò fún mi lówó. ọwọ́ ah, ah, ìwọ náà jẹ́bi kí ní ilé owó tó mọ̀ fẹ́ fún yín wá máa pọ̀. Ah, sori ìdíṣẹ́ ni là ń mọ nílọ́lẹ̀ lọ́rọ̀ tèmi ìdíṣẹ́ ẹran yìí iṣẹ́ àpáta yìí òun lèmi ò fi là nítọ̀dọ̀ mi oyin mọ́ tiẹ́ o èmi ò mọ́ tiẹ́ o ayọ̀ ọkàn lèmi ní èmi ò tún fi nǹkan kún nǹkan kígbà mi ò lè rù gbọgbọgbọ wíṣù blower sẹ́fẹ̀ wá sí ìfọ̀n fèrè àbí. sọmọ pé sọmọ pé àwọn wíṣù méjì ló wà wíṣù kan wà ẹlẹ́nu sọ̀rọ̀ báyìí àwọn kan wà ó máa ń dàbí ìgbà téèyàn kọ sí ìsìbáyìí méjèèjì ó lè rẹ ọ̀kan ó sì lè ra méjèèjì náà mo fọ́n káàkiri gbòòrò. ó ti tán tí n bá ti fọ́n. ó ti tán yóò kàn jọ mọ́ra. àǹtí mò ń sọnù ọ̀rẹ́ gidi mo ní sáà lè jà mọ́ láéláé wíṣùpùlà fèrè. ẹ sáà lọ jáwọ́ lórí pẹ́ẹ́fẹ́ mọ́ ṣe mí a ṣe àwa mọ̀ sí ra wa. ẹ má pé n kó mi kú ni o. àyìn bá ro kúrò yàn ọ̀dọ̀ mẹ́ ẹlẹ́bi adìẹ ni kódà àwọn mò ń ṣe lónìí. make sure make sure pé ọfọ́ káàkiri gan-an ó ah! rìn ládùúgbò ládùúgbò dé gbogbo ẹ̀. ọ̀rọ̀ ten million ìjọba padà rí ọgbẹ́ yìí náà ni pé ah, ẹni ìgbìyànjú. àkọlọ̀ ah, ń jẹ́ wọn orí mi. pẹ̀lú gbogbo rẹ tí mo ṣe fún ọ ẹni bá tó wá ń gbègbèsè burúkú lórí ọ̀rọ̀ mi ó ń tọ̀hún ẹni bá ní n kú yóò ṣáájú mi kú o. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ bí ẹ kí wò kó o. bẹ́ẹ̀ni ẹ ti rokun èso lúmọlẹ́gbà hmm? ẹ bá rokun ròyàn kí n bọ ikú bò ó lójú wa báyà àti kéènì bẹ́ẹ̀nbẹ́ àti tìró ẹ bá rokun rọ̀ fọmọ ẹlẹ́bi adìẹ ni. Ah, ẹdun náà mr wẹẹbẹ èyí náà máa ti ń lo àwọn nǹkan. sa àgbàtí ìsopọ̀ náà èmi náà èmi náà ah bó àwọn ohun fẹ̀ díẹ̀ díẹ̀ tí mò ń ní. àtàrà ẹgbẹ́ yìí náà délé oúnjẹ yìí lè fi owó yín náà láti sì gbẹ́ wọ́n ta kọ́mọ́ sẹ́nu. ẹ̀yin náà nọ́dọ̀ àgbàlagbà. à ń sẹ́ àmọ́ ọ̀dọ̀ àgbàlagbà wọn ìnọ́dọ̀ arúgbó. ẹ sá jáwọ́ kó lọ́rọ̀ tèmi lè ẹ̀yin náà ni ẹ má rò tẹ lómi sọra yé mọ báyìí. o ò pè mí pò ń bọ̀ o ò pè mí lórí aago gan àgbọ̀ kankan o kàn déédéé yọ wúrẹ́. Ah, ah. mami mo kàn ní kí n fi ṣe surprise fún yín. ẹ̀ẹ́ ah àbí wò àti àmínà ti dìjọ sọ́ọ̀lù àmínà ṣe pè mí pé òun ń bọ̀ bí òun bọ̀ á lo wíkẹ́ǹdì. àmínà bíi ti báwo kí ló kọ́ èmi àtàmínàt mi ò mi ò mi ò bá àmínàt sọ̀rọ̀. mami ìyàwó àfẹ́sọ́nà mi lélẹ̀. bẹ́ẹ̀ ni ṣe á. ó jàre ṣé dáadáa ni àdúgbò fọlọ́wọ́ àlàáfíà ló wà. tètè jókòó wọn dáadáa tètè jókòó. ò kárí ọmọ dáadáa kí lorúkọ ẹ. tó fún mi ni mà. tó fún mi. bẹ́ẹ̀ ni jésù tó fún mi. inú wo ló fẹ́ wọ̀ ó ní jésù tó fún un lòun. ẹ but mami ṣe rí jésù yẹn ẹ lè yọ sẹ́yìn èmi gọ́gọ́ fúnra mi mà tó fún mi ni mo máa ń. èmi ò fẹ́ mi fẹ́ gbọ́ tó mọ̀ pé mi ò ní gbà láyé ìwọ ọmọ lèmọ́mù kí bàbá ẹ̀ tó kú lèmọ́mù ní gbogbo òran wọn lèmọ́mù ní wọn èmi gangan tí mo jẹ́ ìyá ẹ̀ ọmọ mùsùlùmí ni mí àmínà tó ń fẹ́ ọmọ bàbá àdínì ni ọmọ tó màpọ́nlé ọmọ tó gbẹ̀sì tó mọ tí mo fẹ́ ó wá lóun pé jésù kan tó fẹ́ ẹjọ́ bí jésù bá tó fẹ́ yìí ẹjọ́ torí ọlọ́run ànábì muhammed sallallahu alayhi wa sallam ó tó fẹ́ mi náà. sallallahu alayhi wa sallam mami ẹlẹ́ẹ̀kejì rẹ tẹ́ máa dárúkọ aminat ẹjọ́ ẹ má bínú ṣé mo fìgbà kan jókòó pẹ̀lú irin tí mo sọ pé mo fẹ́ fẹ́ aminat. ìwọ ló mú wá mi ò torí mi ò mọ̀ níbì kankan. mami ìyàwó àfẹ́sọ́nà mi. èmi kọ́ láwọn ò jẹ́ mi ò ní gbarú ẹ̀ láyé bí ikú pàápàá mo bá mu wá òkú mi á Mami, ẹ ní kúnsìn ẹ máa jẹun ọmọ jésù tó fún mi máa bímọ fún mi ẹ tún máa jẹ oúnjẹ ọmọ. ẹ mọ ní kì í ṣe inú ilé tèmi jẹ́ kó wá ẹlẹ́yà ẹgbẹ́ ẹ lọ ó ti níyàwó tiẹ̀ wò jésù tó fún wọn ibi òṣèbí tó lè wọ̀ ó ti níyàwó tiẹ̀ tó fẹ́ fẹ́ ó ti gbọ́ mùsùlùmí ni mo fẹ́ kọ́mọ mi fẹ́. ṣílẹ̀ embarrass ọmọ baby let's go let's go let's go mami but ṣé mo pe embarrass ọmọ yẹn. ẹ kí ni ó ń lọ ó ń tẹ̀lé lọ níbo ló dà ló pa ó tàpá sí ọ̀run ẹ nítorí obìnrin ìwọ dìde wájú mi ló pa ló pa ẹ gbà mí ṣé nǹkan ò ti ń ṣe mí báyìí. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ah, kí ló ṣẹlẹ̀ tí mo rí Lukman tó ṣe bí ẹni tó ń bínú ó kò kọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn. o ò ráyé mi báyìí o ò rí mi báyìí. lúkùn pé ọmọbìnrin kan wájú ló ní jésù tó fáwọn. àwùsù bí láì. mo lẹ́mi ò mọ ọkọ ọmọ kí n máa rí ìwọ ló má mi náà wálé ó bá dé ìrọ́lọ́ òun ló ti torí ẹ̀ bínú lọ kéèyàn wò sùsù kó mú ọmọ kìrìsìtẹ́nì wá sínú ilé mùsùlùmí tó mọ̀ pé ohun tí ò pọ́sibù tí ò ṣe ṣe láéláé mi nígbà wọ́n gbé wá fọ́ọ̀kú mi gan òkú mi á alájà ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀kọ́ ń sọ̀rọ̀ bínú àsìkò bínú kọ́ la wà yìí àsìkò àdúrà ni ṣe rí bẹ́ẹ̀ mi ṣe ń wò yìí ó dàbí ẹni pé ọ̀rọ̀ yìí ò kì í ṣojú lásán àdúrà ni kẹ́ ẹ jẹ́ ká fi tì í. àdúrà àdúrà àdúrà. I'm very sorry for what happened. Ma binu sí mi, baby. I'm very sorry. Ọ̀rọ̀ má bínú kọ́ lọ́rọ̀ mi kan. Ẹkún àsundà lọ́rọ̀ mi kan. Ẹkún àsundà. Come on, stop it. Ẹkún bíi ti báwo? Look, look. Ma bẹ̀rù, ṣùgbọ́n Ma bẹ̀rù. Ẹkún kọ́ lọ́rọ̀ mi kan. Ẹkún kọ́ lọ́rọ̀ ẹ̀kọ́ rárá. <laughs> Lukman ó mú mi lọ sọ́dọ̀ mọ̀ sí ẹ̀ mo accept me. ó dẹ̀ ṣe ń sọ fún mi pé ẹkún kọ́ lọ̀rọ̀ mi kàn. mọ́mà ẹ ní tí mo sọ fún ẹpẹ́kún kọ́ lọ̀rọ̀ ẹ kan mo mọ̀ nǹkan tí mò ń sọ. <laughs> mo sọ fún ẹ ká tó take relationship yìí to the next level ipe kò consider religious difference wa. Wow ò gbọ́ sí mi lẹ́nu tó bá pẹ́ tó bá yá Lukman wàá gbọ́rọ̀ sí mọ́ sí ẹ lẹ́nu. Listen baby jump the gun there is no fear on the other side èmi ti make decision mi my mom will surely dance to my tune ìyá mi ni tó bá jẹ́ tó tọ́ náà nífẹ̀ẹ́ mi gbogbo nǹkan tèmi Lukman bá fẹ́ pátápátá ni wọ́n máa ṣe fún mi. You think so? Yes, I am very very sure. Mo mọ̀ pé torí Aminat tó tó tó tó wà lọ́dọ̀ wọn ni, ó ṣàrí gẹ́ọ̀ tó wọlé ìgbà táwa jáde yẹn. Torí tiẹ̀ náà ṣe ṣe bẹ́ẹ̀ yẹn wò wá. Maybe she does not want her to feel bad. Because ọmọ yẹn ti máa wà láround káwa tó débẹ̀. Ó ṣàrí pé báyìí fẹ́ jáde lòun wọlé. Ṣé ó ṣàrọ̀ ọmọ yẹn, ó rọ̀ ọmọ yẹn, tẹ́ ẹsẹ̀ ẹ̀ tínrín báyìí. Eh, baby. Please don't raise my hopes. No. Do, do not let me chase the shadows, please. Baby, trust me. You have nothing to worry about. Okay? Believe okay. me. I love you. I love you. I'll find your man now. me, <laughs> if mi, ìfẹ́ me, mi, want to know me. Ayomi. You're my world. I can't wait to have babies. I can't wait to make it legal with you. Samuel here, come here. Mm-hmm. very soon, inshallah. Àmín Jésù. Ìfẹ́ borí ohun gbogbo. Kí ló ṣe ìṣòro náà I don't know, Can you share? Can you ló ń fa gbogbo traffic bó àfi sùúrù jàre wọ́n ń ṣe ọ̀nà yẹn níwájú mi. ó di dandan kí wọ́n borí ìṣòro gbogbo. inú kan ó borí ohun gbogbo àgbájọwọ́ la fi ń sọ̀yà. So

ó di dandan ká borí ìṣòro. Ìfẹ́ borí ogun gbogbo. Ìfẹ́ borí ìjì gbogbo. Ìfẹ́ ó borí ìjàmbá gbogbo. Ìfẹ́ la fi dáyé. E. ọlọ́run mà ṣàánú mi báyìí o. jù ah, lọ wá fẹ́ràn àwọn ilé. Ah, ah. àbí fèrè eléyìí kéré ni ò jẹ́ kán gbọ́ ni ìwọ lọ́mú ọ̀rùngò tí o láwàrà àwọn tí ó fún wa ten million báyìí. Baby, kí ló ṣẹlẹ̀ tí gbogbo ọ̀nà yìí dábàá yìí? Kò sí mọ́tò níwájú kò dé sí lẹ́yìn. Ẹ̀rù ti máa ń bá ẹ jù. <laughs> Ẹ ó mọ̀ pé ìwọ̀nba wa péréte ta mọ̀nà iná ni à nǹkan tó ṣẹlẹ̀ sórí tábà fi máa já sí iwájú sí amaya sí right mm-hmm. ọ̀nà ẹ̀ ló lead sí express. Oh, really? I'm a lot of people who don't drive now. Ah. What, what, did that? extra nílẹ̀ mẹ́ta three pack ló wà bẹ́sẹ̀. three pack ọkọ three pack yẹn ò lè tó o because a ní more orders lálẹ́ yìí láti wá kó orí méjì náà dẹ̀ ní báwo lẹ ti máa ṣe ráì sọ mí tẹ Sir, obìnrin lálẹ́. Mrs. is the place order. Wọ́n ní àwọn fẹ́ ìtàn obìnrin seven by eight a.m. Ìtàn obìnrin méjì. Méjì. Ó yẹ ká lè ní ìtàn rẹpẹtẹ nínú stọ́ọ̀ kejì. Ọmọ tó wá sí lọ sí stọ́ọ̀ yẹn sìn kó lọ check at least mo ṣe rí i ó dàbí pé a sì máa ní tóbi twenty tó dẹ̀ jẹ́ tóbi ẹ̀yìn. So díẹ̀ o lè check in so ẹ má fọk ẹ má fọk any customer ẹ má fọk wọn up o ti yẹ ok so next. ẹ boss ó ní ọ̀dà àkótó tí mi fún mi problem sá ẹ ojú òsì tẹ̀lẹ̀ ní ìjẹ àwọn ojú yẹn ń sìn gbogbo ẹ ti dàpọ̀ àárí mọ ojú ọ̀tún yàtọ̀ sí ojú why? akíló ah, ṣẹlẹ̀. ṣẹjọ́ anú shut up. wọn lódìdí tẹ bá ti ń cut wọn tẹ ti ń kun wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ mọ̀ pé ojú yẹn ó wà very important fún àwọn tó ń ra lọ́wọ́ wa ẹ mú ojú ọ̀tún ẹ lébẹ̀lẹ̀ sójú ọ̀tún ẹ tẹ̀ mú tó sí ẹ lébẹ̀lẹ̀ sójú òsì ẹ kòkòrò ẹgbẹ́ ẹgbẹ́ ń bí ẹ lébẹ̀lẹ̀ sí kòkòrò ẹgbẹ́ ọ̀tún kòkòrò ẹgbẹ́ kejì lébẹ̀lẹ̀ sí tó sì náà náà nǹkan tó sọ ọ́ sí sí ká lọ gbé ojú ọ̀tún ká lọ gbé e fún àwọn tó fẹ́ rà sí tòsí ẹ tẹ̀ mọ̀ báwọn fífi náà ó ní nǹkan tó fi kìíní sórí ẹ̀ka kàkà sí ọwọ́ jẹ. ṣéwọ̀n sá ẹ̀mọ̀ suggestion mi ni pé àwọn new captives tá ń ṣèkóde yẹn mò ń rò bóyá ká lọ mú bíi mẹ́ta balẹ̀ nu ọ so a lè yọ èyí ta nídìí gangan nù ẹ̀ bíi left side yẹn akọ yọ mẹ́ta lẹ àbí kílẹ̀ rẹ̀ sàlẹ̀. ẹ bá ti wá yọ mẹ́ta lọ cast me pé gbogbo body tó kún waste yẹn because àwọn ọjà tó máa lọ lálẹ́ ti pé àwọn pípù tẹ́ ń wò yẹn iṣẹ́ ọ̀la nìyẹn tá a bá yọjú àwọn tẹ́ ń sọ yẹn sí ó yẹ kẹ́ mọ̀ pé ẹ ò lè yọjú wọn kí ẹ̀mí ẹ̀ má sì kó má kọjá lọ ẹ mọ tó máa ṣẹlẹ̀ ẹ má stress ara yín ẹ sọ fún àwọn customers yẹn ẹ ṣe kọ́ mọ̀ pé iṣẹ́ yẹn ò lè tán lálẹ́ kó fún wa dọ́là so that iṣẹ́ tá a máa ṣe lọ́la yẹn ẹ ti plan ẹ pé àwọn ojú yẹn ẹ láti divide ẹ ká lè drop àwọn ọjà wọn fún ọ̀rẹ́ sọ ó ti yé but má jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ mọ́ ó yí be very important sókè o Alright. so president mi sẹ́ ó yé Alright. àgbàjẹ ó ga jù bàbá in fact ẹ má jẹ́ kí n parọ́ fún yín àwọn goals tán kó wá ní àsìkò yìí ó bẹ́ẹ̀ ẹ má ti láìkẹ́ jù. I trust you you know what I am always proud of you thank you sir. ní tọmọ ẹni bá jọ ni ó yẹ kéèyàn gbàjọ kéèyàn gbàlù ni. wọ́n tún ní tẹ́gùngún ẹni bá jó orin ó yẹ ká wí. you get it right wà á jètè. <laughs> Ah, ẹ sọ pé àwọn obìnrin kún bẹ dáadáa. àfi bí ẹni pé kò sọkùnrin kankan nínú ayé mọ́ hmm. obìnrin ni gbogbo wọn pátápátá. Ah! bàbá. mo jẹ́ nǹkan fún yẹn. Hmm. <laughs> you trust me. i know you. Hmm. nítorí púpọ̀ náà àwọn clients wa this time around èyí tó fẹ́ àyà èyí tó fẹ́ ojú ara wọ́n fẹ́ two hundred èmi gangan ti kálára mi gan mo need àyà àti dán ah. oníṣẹ́ tí n fẹ́ fi ṣe tí n bá ṣe tán màá jẹ́ kó mọ bó ṣe ń lọ. bàbá o ó yẹ kí n máa já mi sí ní starting báyìí ó yẹ kó jẹ́ tó bá jẹ́ hendy lè máa jẹ́ máa já mi sí ó ṣeé ṣe bóyá èmi náà lè ní plan tèmi lọ́tọ̀. ìwọ fọkàn ẹ balẹ̀ o ti jẹ́ kó yé mi pé o ṣe fẹ̀yìn lẹ̀ ah, ah, fún honestly This is called for a big celebration. Okay. May your days be long. Hmm? Agbaji, Agbaji. Long life. Ìlú rọgbọ tọmọdé tàgbà ń sọkún. Big money in that part Ilu town. o. rọgbọ tobìnrin tọkùnrin ń sọkún. Ìlú rọgbọ gbogbo ènìyàn ń pariwo. Wọ́n ti fara káṣá kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ wọ́n ti fara kááṣá wọn ò mọbi tí wọ́n ó sá lọ. ìlú ò rọgbọ o tọmọdé tàgbà ń sọkún ìlú ò rọgbọ o tóbìnrin tọkùnrin ń sọkún wọ́n ti fara kááṣá kò sólùrànlọ́wọ́ àwọn ẹni bí wọ́n ti gba ayé kú. ṣé gbogbo àwọn ọjà yẹn ti complete báyìí. bẹ́ẹ̀ ni sá ẹ sọ. Eh, àwọn tó àwọn ọ̀dà yẹn ti wà complete except ìka àwọn kéékèèké yẹn nìkan la rí sá. ọmọ kéékèèké yẹn. bẹ́ẹ̀ ni wáyé. Ah, sá gbogbo àwọn tó ń kó wálé kò sọmọdé nù wọn àwọn àgbàlagbà ni. ọ̀rọ̀ ẹ ní láti ṣe yẹn náà ẹ ní láti ṣe yẹn náà because ìka àwọn ọmọ kéékèèké tá à ń sọ yẹn ìyẹn gangan ló lówó lórí jù nínú nǹkan tó bù so nǹkan tẹ́ ń sọ sí ni pé a lè rí àwọn kéèkì. Um, sir chairman sir because lé àtọ̀dọ̀ tàwa náà kò sọmọ kéékèèké kankan nǹkan tí mo notice lẹ́nu ọjọ́ mẹ́ta yóò dàbí pé àwọn ìyá yẹn wọ́n ti ń sọ àwọn ọmọ mábẹ́ so àwọn tó ń supply wa àwọn kò sọmọ kéékèèké inú àwọn nǹkan tó kó wa rárá. kílẹ̀ sọ kílẹ̀ sọ tí kò dùn lẹ́nu náà àwọn ọmọ kéékèèké wọn ò ráyè jáde àbí kílẹ̀ sọ. So àwọn guys tá à ń sanwó fún jọ owó tá à ń san fún wọn kí ló túmọ̀ sí sọfẹ́ máa gbowó lásán ni láì ṣiṣẹ́ now mo ń fàṣìkò yìí sọ fún mi wípé ẹ lọ pass message mi sí wọn wípé all miss lẹ́nu títí sí ọ̀la gbogbo àwọn ọmọ kéèké yẹn wọ́n gbọ́dọ̀ complete because àwọn pípì yẹn ti sanwó kò dẹ̀ ní dá ká fọ́ọ̀kì wọn up now ẹ jẹ́sẹ̀ ẹ̀nu ẹ̀ sọ right now all right sir dẹ̀ ẹ̀ kẹ́tọ́ lọ gbogbo àwọn ọjà yẹn pátápátá ẹ mi sọ pé ẹ páàkì ẹsẹ mọ́tò because ó ń lè ra everybody ló ń sọ pé màá yóò fẹ́ wọ́ ọmọ lórí títì ní kí ló ń ṣe o ọ̀gbẹ́ni mi. ẹ ṣáà ní lòdù báyìí. ok ó ló pọ̀ gbé fóònù. ọlọ́run mo ń pe lúpọ̀n fóònù ẹ̀ ríǹgì ọmọ mi dẹ́ kọ̀kọ̀ gbé fóònù tó dẹ̀ mọ tó wà nínú Quran láàrin òbí àti ọmọ pé èèwọ̀ ni òbí ò gbọ́dọ̀ pè é lẹ́nu kan kó má dáhùn hmm, kò burú ìgbà tó bá tó gbé fóònù mi lèmi náà tó máa dákẹ́ gbígbé mo máa máa pè ẹ́ tó máa fi gbé fóònù mi ni. Hmm. lópin ọ̀n ti pa fóònù. wàláì o lọ́nà àbáyọ ṣó ti gbọ́ ó tiẹ̀ ti ń bí mi inú gan-an ó yá dìde ah! ṣọ́ ń ṣe lè mo ní kó dìde wọ́n ní kú ah, dìde dìde dìde dìde sún báyìí bàbá yìí ó mọ̀ pé ó lára àyà tẹ́lẹ̀ wọ́n ti ń nà ẹ́ òkúkú jò náà bọ́ síbi idiot ní iṣó fún mi ìwọ lọ ó sì tún pààyàn kan nìyẹn o lọ lọ inna lillahi wa inna ilaihi raji'un. Ah! má ṣì rí má ṣì rí ààyè ló máa ń ra òun lọ. gbogbo ariwo àtẹkùn tèmi kéyìí kò ní dà kankan ìbí ti gba káwọn tèmi o sanja gbogbo apátá la máa Ah, ẹ má sọ̀rọ̀ bí aláìnígbàgbọ́ ẹ má lose hope ẹ wò èmi sì pé kò sí nǹkan lè ṣe ọlọ́run máa kó wa yọ inṣàlá inṣàlá inṣàlá ya Allah ya Rahman ya Rahim ya Rahman ya Rahim ya ọba aláàánú fanúwámi rí. Ya Latif, Ya Latif, Ya Latif, Ya Rahman, Ya Rahim, Ya Rahman, Ya Rahim. Ọlọ́run ọba aláàánú fàánú wà mí rí ṣàánú tó fún mi. Bring in the next person. Wọlé tó máa gbọ̀n bí ewé orí omi kí ló ń ṣe é kí ló ṣe ọ̀gbẹ́ni rìn báyìí jọ. jésù. you say that again. bàbá ẹ wò mọ́mí jí òye ní kúkan torí gbogbo sáàmù ayé láti gbọ́ tán gbogbo praise and worship ló ti kọ́ tán òun ni kúkan ń sìn sá. you say that again. jáde nìkan ò pẹ́ṣẹ́ mọ́ let's just finish this work and then we can go for a break. I'm mọ̀ pé àsìkò tó bá yẹ ká lọ fún break tá a bá lọ ẹ mọ̀ kan tó lè tẹ̀yìn ẹ̀ jáde and mind you there time for everything mo fẹ́ kí kankan kó yẹ ìwé jẹ́jì as far as i'm concerned tí kú bá ń sọ̀rọ̀ àrùn gbọ́dọ̀ pé tí n bá ti sọ̀rọ̀ fún yẹn gbọ́dọ̀ yí mi lọ́wọ́ wò ẹ jẹ́ kán dá padà sọ̀rọ̀ àti lọ́wọ́. Come and take her back. You know that? Wow. Sit there. Sit there. Kí ló ṣẹlẹ̀ ṣe ìpele ìmọ̀ ni kí ló dé kí ló ṣẹlẹ̀? Ṣé Take her back to the place. Sorry boy. Oh, yọ ọ̀gbẹ́ni dé. Ọ̀gbẹ́ni dé Let your kilo ṣe don't tó ń pọ̀. Wọ́n ní o ti dé. A ní kò dé. Ah, ah, ní kò dìde. ẹni tó lọ́rùn pa kò sẹ́ni tó lè pa. igi tó lọ́rùn gbìn kò sẹ́ni tó lè fà á tu. Hello. There's a robbery going on number four Ajigbowo Street. Ẹ jọ̀ọ́ ẹ the máa bọ̀ báyìí ní compound wa náà ti ń operate. Yes, edge jọ̀ọ́ ẹ tètè máa Move! special group of companies. How can I help you? Um, I would like to see the person in charge. Eh, eh, eh, Do you? I mo mọ̀ pé a ti sẹ̀yìn bọ́ọ̀dù kan kì í ṣe fọ́ọ̀tì wa mo fẹ́ kí ẹ mọ̀ pé gbogbo àwọn ọjà yẹn pátápátá wọn máa rí lọ́la. tó o bá rí lọ́la ẹ máa dáhùn padà fún mi <laughs> because mi lẹ́kọ̀ọ́ tó máa fàjà láàrin mi àti. alájẹ máa jẹ ká síbẹ̀ ó yẹ kẹ́ first time kọ́ lélẹ́yìí tàbí jọ ń di àwa náà ní delay but lọ́la ọjà yẹn ẹ dẹ promise. I promise. because I tó ń lóúnjẹ náà ní mí lára. my follow I'm mo fẹ́ kẹ́ máa bọ̀ kẹ́ wá kọjá yìí. ẹ sure. ah ah Okay. sọ. thank you. Oga, ó fẹ́ rí mi. wẹ́n dọ̀mọ̀ ṣé Uh, not at all, but uh, a gba complain pé robbery kan ṣẹlẹ̀ níbí báyìí. Maybe. Ben. Kò possible. <laughs> Tó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn á kún, àwa la máa contact yín. Mm. Wà safe. That's strange. Bóyá àwọn èèyàn kan ló kàn fi emergency line Sherry. Ó possible. Guys, any máa lọ tí yẹn máa lọ ẹ máa lọ. Mi ò lè kúrò níbí láì ṣe pé mo mú ìyàwó mi kúrò. Ṣé ní tẹ́ bá rí opportunity láti pe ọlọ́pàá? Ẹ ẹ pé wọn tẹ́ bá jáde kán kẹ́ kán gbé rescue wa ń Any Ẹ tètè máa lọ ẹ máa ẹ fẹ́ escape àbí. ta ló ń pariwo náà lé ń bì báyìí. ariwo ó sẹ́ni bọ́dì tó ń pariwo àbí sí ìwọ pariwo ni inú bọ́dì tó ń pariwo bóyá ó lè tẹ̀lé kejì. ẹ gbọ́ ariwo kankan nísìnyí. madam kò sí ariwo níbi táwa yìí ilé kejì ló máa jẹ. Ah, um, ẹ̀rọ ní ìlú láti fún mi láyè láti ṣẹ́jú Yeah? Yes. Ah, kò be possible. Why? Because I'm an officer of the law. Yes, possible because this is a private property. Tí ẹ bá máa wọlé láti search bí, church ní láti rí search warrant yín kẹ́ tó la fi allow yín láti wọlé. Really? Yes. Okay. I'll get that for you and I'll be back. one million. Lord is God. àwọn èèyàn ṣì ń rọ́gùn bíi lọ́wọ́ mi. nọmba four ajigbowó street mo sọ nọmba four ajigbowó ibẹ̀ náà ti rọ́ọ̀bù lọ́wọ́ ń ok ok sir ẹ má pẹ́ sir ibẹ̀ náà ti rọ́ọ̀bù lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ má pẹ́. letter mi have sọ wrong address la wá oh. yes my apologies for the inconvenience. no problem. thank you. all right let's go. Yeah! There's something definitely going on here. Among kalẹ̀ ẹlẹ́yẹ̀rọ lọ́nà ká tó padà fàbọ̀ fábìyẹ let's go. need ambulance. Ambulance needed now. ẹ wá ẹ wá ẹ wá ẹ lo ẹ lo. ẹ má fi sí kó bá mi kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ò mọ̀ wọ́n ní whistle blower ẹ jẹ́ ń blow ẹ̀kúgbọ́ ayé gbọ́ kán lè fún mi ní ten million mú ní ìdówó èmi tí mo pa sẹ́mi sí láti jẹta ṣé èèmọ̀ tí mo ń rìn bẹ́ẹ̀ ni. ẹ farabalẹ̀ jàre ká sọ nǹkan tó ń sọ fún yín nǹkan tíjọba ń sọkọ nìyẹn kò ń ṣe pé wọ́n ní kẹ́ fún ọ fèrè kiri ló ń sọ nǹkan tó ń sọ ni pé ẹni tó bá lè tú àṣírí àwọn àwọn òkò ṣèkà bí ká jí wọn ká jẹ ọmọ gbé àwọn ká jalè ká fọmọ ṣògùn owó ẹni tó bá lè tú àṣírí wọn tó mọ ibi tó wà tó mọ àwọn pípù yìí nǹkan tó ń sọ nìyẹn tó ń sọ pé ẹni tó bá lè tó bá lè tú àṣírí tó bá lè eh, eh, òun ló pè ní whistleblower ẹni tó bá lè tú àṣírí wọn mi. ṣé pé ẹni tó bá mọ pé alágbájá o ó kówó òlu jẹ o ó ṣe gbá o tó bá táṣìírí wo ló ń jẹ bẹ́ẹ̀. Eh, ẹ sọ pé tòótọ́ ẹni tó bá lè tú àṣírí èèyàn. ẹ sọ pé tòótọ́. tòótọ́ ni mò sọ fún yín sọ ẹyin ọmọ nǹkan tó sọ nìyẹn. orí burúkú lọ̀rẹ́ mi ọmọ bá ti ara rẹ̀ jẹ́ láì ṣe mi. èmi ò mọ ọ̀rẹ́ mi tó pé wọ́n ní ká máa fọn káàkiri. àwọn ọ̀nà tí ń fọn yóò tó jẹrin sí ìjà àrùn mo ti bẹ̀rẹ̀ tipẹ́. ọ̀fun wa ti máa ta yín gan-an. kúrò gbogbo ló ti ń dùn yà yín gan-an ẹ̀dẹ̀ mọ̀kó tó fà á. kí ló fà á. ọlápọ̀ ní kẹ́ lọ sùkúl ẹ̀ kàwé ni kárẹ̀ kàwé ni ẹ máa mọ̀ pé whistleblower kò ń ṣe pé kẹ́ fọn fèrè kiri ló ń sọ. nígbà ẹ̀sìn bẹ̀rẹ̀ mo ṣe bórí yín pé mi o àfi kẹ́ ẹ máa fàárọ̀ gbé wéètì ọ̀fẹ́ kiri tẹ́ ẹ polówó ni ẹ̀ní rówó gbé wéètì o tẹ́ ẹ gbọ́n tẹ̀kẹ̀tẹ̀kẹ̀ ó rí òfowó lẹ́sẹ̀ ayé yín ò ní whistleblower ni. ẹbí tèmi ni ẹbí yín ni. ẹbí tèmi ni tí ìjẹ́ kẹ́ máa ṣòṣì kiri. eyín rẹ ṣe rí bí ìpamọ́lé olóúnjẹ eléyín pípọ́n. ẹjọ́ ẹ ṣàánú mi inú story wo nìyẹn wà wo ọ̀gbẹ́ni ìwọ ti gbàgbé ni pé ajá tó bá ti wọlé ẹkùn ó yí dandan kó fẹ̀jẹ̀ rẹ̀ i swear to god ó ti wọlé ẹkùn lẹ́yìn wa láì máa blow orí ẹ̀ sọnù. ọ̀rọ̀ ti gbọ́n dákẹ́ ẹnu ẹ ló ṣe ẹ̀ pé ọ̀rẹ́ ìpàdé àgbàdo àgbẹ̀ rọrùn rẹ̀ wọ̀ ni kí ah. wọ́n ṣe kọ́kọ́lá pípa náà. aláàbọ̀ ọ̀sùn mi láì lẹ́sẹ̀. ọ̀gbẹ́ni dákẹ́ ìwúlò ariwo wa. ó fẹ́ kí n ìbọn mẹ́ lórí nílé. irú aláwọ̀ tí mo láì ló pọ̀ ọmọ mi nínú gbèkùn. Yeah. Down. Down. bá ń bẹ̀rẹ̀ tó ti switch off àti bíjọ́ mẹ́ta tí mo ti ń pọ̀ ọmọ mi mi ò rí pé olú màmá ṣàánú mi màmá ṣàánú mi mi ò rọ́mọ mi pé ah, àbírú aláwo ni mo láyé irọ́ wo ló fi wọ̀ mí ìyọ̀ lọ́hùn ṣàánú mi kò lọ switch off ní nọ́mbẹ̀ sọ ló ń sọ ah, eh, ìwọ lọ́hùn ṣá mi o ṣá mi o wá ṣá mi o má jẹ́ kí n ṣìrìn yé. ẹ̀lú àfa. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ṣé ṣé kò sí alájà tẹ́ ẹ pè mí lórí wa. ẹ wò ó o àti bíjọ́ mẹ́ta ni mo ti ń pa agolo pọ́nù tí ò lọ èmi àti ẹni gbólóhùn àsọ̀ ló ti bínú lọ mo dẹ́ pé kò lọ ṣùgbọ́n àlá tí mo láǹsí ló dẹ́rù bà mí mo lálàá pé ọmọ mi wà nínú ìgbèkùn mo lálàá yẹn gangan ni mo rí níbi tó dì mọ́. aláwa kò bá alájà ẹ ṣáà fi ọkàn balẹ̀ kò ní sí wàhálà lágbára ọlọ́run èmi náà ṣe ìsítí ara lórí ẹ tó bá ṣe jẹ́ ọlọ́run àfihàn mi tó bá di àárọ̀ ọ̀la èmi ni màá kọ́ jí pé ìlágbára ọlọ́run. ìjọba máa retí máa retí sí ìjọ èmi náà tiẹ̀ tún pé màá tètè pé ẹ ṣé àfa ẹ ṣé mo dúpẹ́ àwa pẹ̀lú. ó dára ó dára lájà. ẹ ṣé Lukman. Officer Kiki, I know you're a dedicated officer, but you have to be very careful. Ọ̀túnba tó fẹ́ lọ search warehouse ẹ̀ is very very influential òun láti wà very very careful. ma nǹkan tẹ̀ ń sọ ó yé mi but i'm very sure pé <laughs> something fishy is going on in Otuban's warehouse. okay before the end of tomorrow search warrant yẹn ma wà available so you can go ahead. all right ma ẹ ṣé ma. Ọ̀túnba ọkọ mi sọ fún mi pé bí ọlọ́pàá ẹ̀sìn lọ yẹn ọkọ mi sọ fún mi pé. Pe ó máa get excess warranty yẹn tó bá dẹ̀ máa fi padà wá kó má lọ tọyìn òbí lẹ́nu àbí kílẹ̀ fi. àgbàjẹ́ come on ó ti mọ̀ mí jù báyìí lọ kí ló tó ń ṣòro bí ewé wọn lọmọdé ò máa òdì ìyá ẹ ló ń máṣá wọn bí mẹ́ta láì not even the hygiene ló máa ní gut láti wá search properties mi my property is my property. I know. Yeah. ẹ mọ̀ kan tó bá mọ̀ pé alágbára àtẹlówó àtúnlógún but èmi ò bá ní ká fi ẹsẹ̀ yìí tilẹ̀ tó bá hápùn pé ó fẹ́ já nípara kó tó délẹ̀ kó tó dìgbàdo àmọ́ àti fáyà wọn hmm. bí a kẹ́ ẹ jẹ́ ká gbé ẹsẹ̀ àwọn agbófinró tí àwa mọ̀ kọ́kọ́ stand by sílẹ̀ àbí kò make sense. òótọ́ ọ̀rọ̀ ló sọ wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ hmm? I will take your advice tó bá rí bẹ́ẹ̀ ẹ lọ clean warehouse yẹn ẹ má leave any traces kẹ clean ẹ kó mọ́ tónítóní anybody bá débẹ̀ come and suspect anything. Okay. But you, as my second in command, shed your way. Echo Bubu, kó gbogbo captive here, echo on lost secret location Where? Ìwọ nìkan ló mọ bẹ́ẹ̀. Take them all out. Gbogbo àwọn product wa kúnlẹ̀. Èyí tẹ máa sun ẹ̀sùn. Èyí tẹ máa bẹ̀rẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀. Èyí tẹ dano dànù dano. And make sure pé dispose everything. Okay. Hmm? Okay. That's good of you. No problem. Mm. No problem. It's done. Ìyàwó mọ̀lẹ́ ìyàwó náà ìwọ̀n ojú güzel güzel. Güzel güzel. One second. around. What's the problem? Well, here is the search word he requested for. Really? Okay then, you are free to search. Oh, great. Um, guys, move. You stay here and make sure no one comes in or leaves. Yes, All right? Sir. Let's go.

kò ká lóko wọn ní bó bá ń rẹ́mi lọ́wọ́ máa ṣe odó kàkàkàkà ló máa rọ láàrin ara rẹ. Yeah, yeah. ilaha illallah muhammadu rasulullah ẹ kú jókòó ẹ sì kú ọ̀rọ̀ ọmọ ìyá wa nínú istiara tí mo ṣe àfihàn mi wípé òótọ́ ni àáfàá wa Lukman wọ́n wà nínú ìgbèkùn. <sighs> ìgbà míì inú ìgbèkùn ta ni mo ṣẹ̀ báyìí. nínú istiara tí mo sì ṣe ọlọ́run fi yé mi wípé òun ti rí òjíṣẹ́ òun kan sí tẹ́ẹ̀kọ́ ti kún tẹ́ẹ̀dẹ̀ gbọ́ sí lẹ́nu. ẹnìkan kò sọ pé ọlọ́run rán òun sí mi o. ẹ á kẹ́ ronú sí i. Ah, àbí. Ah, ah, kí ló dé náà. ẹ má bínú mà. ẹ kúrò lẹ́nu. ìrọ̀lẹ́ kí ló ń kí mi. òun kí mi mi ò dẹ lóhùn òun sọ̀rọ̀ mi ò dáhùn ṣé kò yẹ kó ti yí ẹ wípé mo fi ẹ pegi nìyẹn ni. ẹ má bínú mọ́ mi ẹ̀mí ọlọ́run ló rán mi sí yín ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún yín pé kẹ́ máa ṣọ́ra kẹ́ sì máa ṣọ́ ìwà wù láwùjọ ẹ̀mí ọlọ́run tún ní kí n sọ fún yín pé láìpẹ́ láì jìnà bóyá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ máa rí bí nǹkan bínú bí ìjà ẹ̀mí yẹn ní kẹ́ ẹ ní sùúrù gidigidi gan kẹ́dẹ̀ lámójú kúrò ẹ̀mí yẹn tún ní kí n sọ fún yín pé láàárín àwọn ènìyàn wọ́n máa fẹ́ kọwọ́ bọ̀ yín lẹ́nu wọ́n fẹ́ fà yín létè kẹ́tutọ́ àmọ́ kẹ́ ẹ ṣọ́ ìwà wò kẹ́ ẹ ṣọ́ra gidigidi ẹ ní láti ní àmójúkúrò gidigidi mà ẹ̀mí ẹ̀ tún ní kí n sọ. bẹ́ẹ̀ ó tó ó tó ń bisodé yẹn ẹ̀mí ọlọ́run tí ò sọ fún wọ́n fúnra rẹ̀ wípé kídìílé yín kó ṣoríire bẹ́ẹ̀ ṣe ya wèrè ń bẹ̀ tó èmi tí ó ti da fún ẹ̀mí ọlọ́run rán ẹ sí ẹ̀mí ọlọ́run rán ẹ sí mi. ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ iṣẹ́ tí a fi rán ègbé sì ni fún ẹni tí a fi hàn fi iṣẹ́ rán tó ń jẹ ìbá da ìbásàn kẹ gbọ́ tí ẹ̀mí ń sọ. ṣé ti wàá rí i sí ẹni tọ́lọ́run ló sì ń gangan òun nìyẹn. yóò mọ ìgbà tí mo rí pé ẹlẹ́sìn kejì ni èmi ò tiẹ̀ dẹ̀ tiẹ̀ ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn kejì rárá òun ló ṣe jẹ́ kí n rọra ta kété tí mi tiẹ̀ dá lóhùn pẹ̀lú gbogbo ohun tó ń wí. láàyè láyé lọ́la ṣe rí àwọn ẹlẹ́sìn kejì àti tiwa náà ọlọ́run kan náà là ń ké pè àmọ́ ìyẹn kò ń sọ̀rọ̀ ìjẹ́ nítorí bọ́lọ̀ ń ṣe rán wa ń ṣe ló ń rá wọn náà ń ṣe gbogbo tọ́lọ̀ fi yé wa ló fi ń yá wọn náà. lára nǹkan tí ẹnìyẹn rí sí ṣé ẹ rí àpẹẹrẹ níbẹ̀ àbí ẹ. ohun tí mo rí ni wípé lúpọ̀nù wálé ó dẹ̀ mú obìnrin wá ìgbà tó mú obìnrin yẹn dé obìnrin jẹ́lẹ́sìn ẹ̀yìn eh, kìrìsìtẹ́nì bí mo ṣàṣe sọ pé rárá mi ò lè tẹ́wọ́ gba ẹni tó mú wá nìyẹn ó dẹ̀ bínú lọ ó tán. Allahu Akbar ṣe rí tó bá jẹ́ pé iṣẹ́ tó jẹ́ fún yín nígbà yẹn bí kẹ́ má bínú kò bá má bínú lọ tí ò bá bínú lọ ńgbà yẹn kò ní bọ́ sínú ìgbèkùn tó bọ́ sínsìn àmọ́ kò sí nǹkan tó ju Ọlọ́run lọ ìdènà suratal mustaqim a máa gba àwẹ̀ pẹ̀lú àwọn àdúrà kéékèèké kan èmi náà bá yín gbà ń bẹ́ẹ̀ wàláhì tàlá ìsọ́n bí láìla àzìláwà yóò kú ònú gbẹ̀kún agbára ọlọ́run kò sí nǹkan tó ju àdúrà lọ. kódà fún ti oṣù kọ́lẹ́ ní ti gbàwẹ̀ má gbà kí mo ṣe ṣé kí gbàwẹ̀ kọ́mọ mi wálé ṣé kò sọ ju nǹkan tó kò rẹ. Hmm. àdúrà ní sùn wa gbígbà náà ni ọlọ́run adé gbà fún wa ọlọ́run àṣẹ wọn ní agbára ọlọ́run àmín lọ́yà Allahumma salli ala sayyidina Muhammad. ṣàmì o wá ṣàmì o má jẹ́ kí n má jẹ́ kí n ṣiṣẹ́ ohun tí wọ́n jẹ ni mò ń wá má jẹ́ kí n pàdé ohun tí ó jẹ mí. ẹ kú ìṣe takuntakun náà títò information wa látòkè wọn ní for now kí n má operate rárá ẹ má jẹ́ kí anybody kan join àwọn tó ti wà ń bí because wọ́n ní àwọn information kan lọ lọ́wọ́lọ́wọ́ pé àwọn kan fẹ́ máa sọ gbogbo iṣẹ́ tá à ń ṣe tí àwọn iṣẹ́ tuntun bá ti wọlé wọn ò ní lè kà wá. ok sir. all right náà alápàtà gbogbo àwọn tó wà níbí pátápátá wọn ni kẹ pa wọn kẹ gbẹ̀mí wọn dànù ìkankan gbọ́dọ̀ save nítorí àwọn findings táwọn kan sí lọ́wọ́lọ́wọ́ tí kankan nù wọn bá ti jáde wọn ò ní lè rí àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn ẹ gbẹ̀mí gbogbo wọn kẹ dẹ̀ kún wọn bó ṣe yẹ kẹ kún wọn gbogbo ibi tó yẹ kẹ kó àwọn bọ́dì wọn sí ẹ rí i pé wọ́n save. ó ti di ṣíṣe. okay now i'm going. I can't believe pé CP lè suspend ẹ bẹ́ẹ̀. babe náà ṣe ah, well I can't blame him that much You dà pé pressure yẹn pọ̀ gan lórí wọn. Ah, ṣé nítorí ẹ̀ lọ ṣe wá pass aggression mọ́ èmi. so kí ló máa ṣe báyìí. well suspension or not I'm going to get to the root of the matter. but how. don't worry about that I have my lead. <sighs> okay ni mò ń wá. Èdùmàrè má jẹ́ kí n pàdé ohun tí ó jẹ mí. Torí pé ayé yìí máa le, ayé burú o, wọ́n lè sọ gbádọ́gún. Ìgbà kan òkun láti inú gbó wa. Ayé tẹ́rí yẹn ló sọ gbádọ́gún gbàbọ̀dé o ẹ̀dá mi o má ṣe gbàbọ̀dé o wọ́n rí mi má ṣe gbàbọ̀dé ẹ̀dá mi má ṣe gbàbọ̀dé o ènìyàn ń kánjú nílé ayé tí ò níbi ire wọ́n tún tiraka wọ́n fẹ́ jogún ayé. Oh, oh. ènìyàn ń gbìyànjú ilé ayé tí ó níbi ire wọ́n tiraka o wọ́n fẹ́ jókòó ṣe ọbẹ̀ àwọn ọmọ ènìyàn á kánjú. àṣẹ ni bí nìwọ yìí ẹni ibi tí pọnmọ rẹ léèwẹ ṣé n tá a jọ sọnù kí ni ìnírí tán kò sí wàhálà ọwọ́ àníkè mọ fún kákàkiri àbí èsè bẹ́ẹ̀ mo wà mọ kákàkiri àti ọlọ́pàá fún àṣà ọmọ túmọ̀ tó ń sọ. ọba fẹ́ lé mi nílé àbí fẹ́ lé mi gbá wò sórí nǹkan tó ṣe má ṣe bó o mú jẹ o torí nǹkan tí fi ojú rẹ rí. má bàtẹ́ bù jẹ fún mi má bàtẹ́ bù jẹ fún mi tó bá ń sọ̀rọ̀ má sọ̀rọ̀. sọdá sí nǹkan tó ṣe dáa èmi ṣe bí ọ̀rẹ́ tá a jọ ń bára wa ṣe eh. mo ṣe bọ́ọ̀rẹ́ kákan ṣeré láti ká pàmò pé ọ̀rẹ́ kú pátá yan yóò là ń ṣe. èmi àti ọjọ́ ń sọ̀rẹ́ ó mọ̀ pọ́ta yàtọ̀ ọ̀run lèmi àti ẹ̀ mọ̀ ń rò sí ọbí kó o kú gangan ni. ọlọ́ọ̀ni ò fẹ́ mi ní ọlọ́ọ̀. bí wọn náà ṣe ń rò sí ẹbí náà kẹ́bi náà kú ó wá wá bẹ́ mi ọgọ̀ so ẹni tọ́gbọ́n pa kò tó nǹkan ẹni àìgbọ́n pa ló pọ̀ tí wọ́n bá gbọ́n tó ní làákàyè tó ní education àlẹ́ education ló pa ọ́ ìwọ wá ń béèrè lọ́wọ́ tèmi pé ìwọ tó mọ̀ pé mi àti àjọ rẹ ọ̀tá ni wá o tó mọ̀ pé mo hẹ́ẹ̀tì ẹ̀ gangan ni o tí wọn náà hẹ́ẹ̀tì mi o wọ́n á bèrè lọ́wọ́ tèmi pé sẹ́mi mọ̀ tó mọ wíṣú blower èmi náà yà ni kò yà ọmọ fọ fèrè káàkiri kọ fọ́n káàkiri gbogbo ayé. sọ ọmọ jẹ ń parọ́ fún ọ hmm. ọ̀n bẹ́ẹ̀ mi ń sàṣe wípé kò dákun bọ́ ọba kú sẹ́wù rẹ ni mo fẹ́ jogún ni èmi ọmọ pé òkú ló ń rò sẹ́mi. èrò ọ̀rọ̀ wọn wá máa bọ́ ọ sọ̀rẹ́. ọ alẹ́ mi àti àyọ̀ sọ̀rẹ́ mo ní kò yọ̀ ọ̀rẹ́ kó bẹ́ẹ̀ ọ̀rẹ́ kí ló ń ṣe níta pẹlẹbẹ ọ̀rẹ́ wèrè olórí mú kú wo ni. wẹ́ẹ̀dọ̀ mo mọ̀ mọ̀ pass fún ọ ni ọkàn tẹ̀lé ni mo á ní kọ́ mọ́ fọ́n fèrè kiri ìwọ náà wàá bẹ̀rẹ̀ sí lọ ra fèrè ipe ìtumọ̀ whistle blower ni kéèyàn lọ ra kéèyàn lọ ra fèrè kọ́ mọ́ fọ́n wọn náà fọ́n lọ nìkìtì fọ́n lòǹdó fọ́n lọ àkúrẹ́ ọgbọ̀nà ọ̀wọ̀ bọ́sì sẹ́yìn láti jẹta ọ̀wá sọ́ọ̀bù sọ́fẹ́ gbọ́ lánàá ẹran mẹ́rin mọ́ta mo mo ta tán. kò sí wàhálà. mo ti mo tún ta ní mo ti ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí tí mo ń ta lọ láàárọ̀. ó ti wá dáa ẹ bá lóun nìkan lòun ọjà yé ìyá ayé òun nìkan náà ni ọmọ jẹ. sọ mm. ayé kébì sóòótọ́ ọ̀rọ̀ fún ọ mm. asúnkun sílẹ̀ ọ̀rọ̀ rẹ o mm. ó fi kun pamọ́ ni tí mo wá ní kẹlẹ̀bẹ̀ ọ̀dọ̀ mi ni kò yọ wà ní ikùn. sórí jẹ́ ń sọ fún ọ kó lè bá a mọ̀ pé mo mọ ìtumọ̀ tí mo dà ọ́ láàmú fún mo mọ̀ mọ̀ dà ọ́ láàmú gidi ni o kó lè bá tiẹ̀ lọ o sórí tí ìjọba wa sọ pé àwọn fẹ́ whistle blower ẹni tí ó bá mú ọ̀daràn àbí ẹni tíjọba ń wá kiri tó bá lè sọ pé ibi báyìí ló wà ó ní wọ́n ń pè ní whistle blower. àwa náà sì mọ campaign after election. ìkan hmm. tó sọ nísìn hmm. aṣọ ọ̀fọ́mọyẹ rẹ mo ti rìn wọjà ṣebí tó kí wọ́n sọ fún mi jọ ni tí wọ́n bá pẹ́ kà mí wọ. èmi jẹ́ dictionary. a ò ní problem. mo jọ sọ dictionary. a mọ̀ bẹ̀rẹ̀ àrẹ náà mu ṣebí kò lè bá a mọ tẹ́bí tó fẹ́ tà náà ló ti ta yìí. mo ti ń ta mo ti ń ta àìmí náà wà padà bẹ̀rẹ̀ panisá wa ẹsẹ̀ mi sórí àrẹ mi àti ẹ ìta àjọ para wa fà láàrin. o ò lè ní kọ́sítọ́mù kankan mọ́ èmi sọ fún ọ pé ó ti kú àṣọ fún ọ ti wà lọ́dún. Ah, ebi ẹ bá rí mi èmi ò gbé bí wọn ọgbẹ jẹ eh. so orílẹ̀ rìn ẹnìkan ní lọ́fẹ́ nìkan. Ah! ẹnìkan lọ́fẹ́ nìkan. mọ̀ lọ rò ó ah! ẹnìkan ò ní lọ́fẹ́ nìkan àjọ máa gbé nàìjíríà nàìjíríà yìí o. ilé ìtajà kò sí èmi àti ẹ lẹ́ni bí tá a ti jọ ń tẹ́ra yìí èmi àti ẹ kò sí wà lẹ́jẹ̀ lọ gbé sọ́ọ̀bù kí ẹ gbé káńtà mi jáde eh. lọ́ọ́lọ́bí tá a wà yìí àwèrè ọ̀pẹ̀ ti ń wò. wèrè wo ló fẹ́ pẹ́ni tí ń wò kò sí nǹkan kan ọjà ti jọ́ ọjà ti jọ́ gbèrè dìdì ìrìn ọ̀dẹ̀ òsì mo advice ẹ̀ ní long advice ó tẹ̀lé pass ó tẹ̀lé pass mi èmi èmi ọba lamba kò ní yẹ. gbogbo tó ṣe fún mi ọlọ́run ò ní fi ikú tó yá pa mí. àmín. alẹ́sùn rẹ fún ẹ. àmín. ṣe wà tó tì mí. ẹ̀sìn alájà ẹ nídìí láti dúpẹ́ lọ́wọ́ mi mà gbogbo nǹkan tí mò ń ṣe ara mi ni mò ń ṣe fún ṣe rí ẹnikẹ́ni téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn gbọ́dọ̀ lè ṣe gbogbo nǹkan tó wà níkápá èèyàn fúnrú ẹni náà mo nífẹ̀ẹ́ Lukman kò dẹ̀ sí nǹkan kí nǹkan tó fẹ́ tó bá wà ní ìkápá mi mo máa ṣe fún un kódà kó ju gbogbo àwẹ̀ tá à ń gbà yìí lọ mo rẹ́dì láti ṣe. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ gbogbo àwa náà tá a gbà àtàdúrà tá a ṣe lágbára ọlọ́run àdúrà náà á pọ̀ wá. àmín àmín. gbogbo ibi tí lókùn lè há sí ọlọ́run á wọlá àná á wọlá ìní á tún wọlá ọ̀la á bá mi tì jáde níbẹ̀. àmín. ọlọ́run á wọlá alukoran betty latif á bá mi tì jáde níbẹ̀. àmín. ọlọ́run á wọlá wíbẹ̀ jẹ́bẹ̀ sọ lọ́wọ́n ọba kan ṣoṣo ni a ti ló pọ̀ jáde ní wọ́n á tì síta pé máa lọ lé àwọn yìí ọ̀la ńlá ọ̀la wàlá kọ́ta ilé abilà ilé azim o ṣe mo dúpọ̀ o ṣe. yes ma kẹ́ ẹ mú drink ká tó wá nǹkan tá a máa jẹ. Mm -hmm.

ẹ fún mi ní seven thousand. kí ló ṣẹlẹ̀ kò gba two five. ṣé kí n má nàjà ara ni èwo ni. mo pe nǹkan ní seven thousand ẹni two five bọ̀dá sẹ̀fẹ̀ mú wá bí rárá ni ṣé fẹ́ máa sọ pé ọmọ ìyàwó yìí nájà ni. kí lẹ rí tẹ́fì pé ìyàwó bọ̀ lèmi. bẹ́ẹ̀ ṣe ní ìgbà tí bẹ́ẹ̀ ṣe dóòn náà ni mo ṣe wò. ẹ sọ̀rọ̀ three five last. ẹ wo ṣe rí torí pé ẹni ẹ̀yin ni ẹ kọ̀ọ̀kan fẹ́ sẹ́mi lọ́ọ́ làárọ̀ yìí ẹ mú five ẹ mú five thousand. chairman three five last. ẹ ṣe ń five bẹ́ẹ̀. three five three five three five. mo lè gba five thousand mo lè gba five thousand mo lè gba five thousand mo lè gba five thousand àwa náà rí ra bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ ń wo báwọn àwa rí ra bẹ́ẹ̀. bí a kì í two hundred sí. irọ́ five thousand five thousand adi odò máa fẹ́ rẹ rán bọ́dọ̀ onírun gbọ̀n ẹ̀gbọ́n ọ̀dọ̀ wa mú four nine ẹ wọ́n mú four thousand eight hundred. ẹ ọ̀gá ọlọ́pàá ẹ wò ó rè ẹni tí mò ń sọ gangan ni sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣé ń wò yìí. nǹkan tí ń tàkọ́ lélẹ́yìí o ó kàn fẹ́ lè ṣe camouflage bí àwọn olóṣèlú ẹ̀dìbò fún mi tún lù ṣe ni o kò ní ẹ̀ka tẹ́lẹ̀ o sì ara sẹ́ẹ̀rí tí ń tà ó níbi tó gbé sí sẹ́ẹ̀rí kò sí tó wà nù páàtì ọmọ èèyàn báyìí ah! tọ́ba wa tún fẹ́ tàkọ́tà gbígbẹ́ o èyí tó pé tó bá mú jáde báyìí ọmọ ṣèjẹ solosolo ọ̀ orí ọ̀ abẹ́ ọ̀ ń ń wo yìí sẹ́ẹ̀rí bó ṣe wọ panama yìí àti àǹkárá yóò fi ń gbà yín ni o ó fi ń gba yín bí olóṣèlú ni ó lè ayé àtọ̀run ni sẹ́ni bó ṣe wà yìí bó aṣọ tó ní ọ̀pọ̀ bẹ́ẹ̀ wo yìí Ferrari ni mọ́tò rẹ̀ tó kéré jù bẹ́ẹ̀ wá sẹ́ ń wo yìí onílélájà onílẹ́kí ó tún kọ́ sí Aso ah! làbújá. tẹ́sí ṣé gbogbo àwọn lókẹ́sẹ̀ tó dáa kan èmi náà ni mo ní ah! láti ṣe lókẹ́sẹ̀ manager sẹ́mi ni mo ní props Ferrari èmi ni mo ń lo venza. kankan kilo kilo ló tán. mo máa ń wo àǹkárá lórí panama. omi ń gbà wọn ni. ẹ wò sàṣẹ rí ìjà mi. ẹ má jẹ́ ọ̀sọ́rọ̀ ah, ẹ má jẹ́ ọ̀sọ́rọ̀ gọ́dọ̀ pé ẹ má jẹ́ ọ̀sọ́rọ̀ ẹ bá ààrẹ sí ẹ. ọ́fíìsà ẹ sà ẹ lè yanjú ti bẹ́lẹ̀ yìí. rárá ẹ wò ẹ bá no, ẹ bá dí àgọ́ wa ẹ máa ṣe. ẹ rẹ ẹ bá múra gan ẹ wò ó sẹ́fẹ̀sẹ̀ wáyé ẹran sun ẹ̀wọ̀n fún gbà láti bí kọ́mọ rẹ nú ẹ̀wọ̀n kọ́nìjọ́ tí ó jáde kò jù bẹ́ẹ̀ lọ. Ah. àjọ lọ ni. láìsí pa ń lọ lédi àjọ lọ. ibi ẹ̀rí ẹ lọ. Good afternoon. Welcome to Your King's Empire. How may I be of help to you? Um, this is the secretary. Inspector. Ṣé Yes, yes, it's my boss. Ṣé kò sí Um, actually, well, see around. Bye. Ah, Me and mọ̀ ìgbà tó máa because since last week Friday ni wọ́n ti wá surface last and I've not heard anything from him. Hmm, Chile wọ́n sọ fún mi pé àwọn fẹ́ lọ lo weekend lọ́dọ̀ ọmọ sí wọn and ever since then wọn ò to ì pè mí rárá. yes mo mọ̀ of course mo mọ̀ Yes, I will. My wà l'office lọ́la. All right, all right, no problem. You're welcome. Thank you. Ah, Wo lọ máa fún wa lọ́gàá rí o. Ah, ọ̀gá náà ṣèyàn burúkú náà. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير Hello. Àtijọ́ tí àtìkò yín síbi ni mo ti ń ṣàkíyèsí wípé ẹ̀yin méjèèjì ìfẹ́ òtítọ́ lẹ ní síra yín and tíyàn bá ní gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ lọ́hùn irúfẹ́ báyìí ṣọ̀wọ́n kò wá yẹ kíyàn yá yín báyìí mo wá decide láti ràn yín lọ́wọ́ ìyẹn tẹ́ bá fẹ́ o. àfẹ́ àfẹ́ àfẹ́ ẹ̀yìn ṣòro ayé yìí bàjẹ́ bẹ́ẹ̀ ṣe máa kúrò níbí mo máa ṣọ̀nà ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ ti tẹ̀lé mi kí ló ń gbọ̀n yín lára wọn ò rán mi sí yín ẹ farabalẹ̀ ẹ rọra máa lọ ẹ bàbá mi. ẹni tẹ̀lé ẹjọ́ ẹ̀ ní dáhùn. sísè pariwo ewé ni wele sísè pariwo wàhábùn lédè sọ̀rọ̀ sókè. nǹkan dára yín ti ó ti wá máa méjì lọ sí. ìbọn ló gbà. ìbọn ló gbà báyìí. ìbọn ló gbà ìbọn. ṣèyẹ má kúrò bí báyìí o wọ́ọ̀ṣì àwọn tó kù. ẹ̀yin náà ẹ fò wá. sìpá pọ̀ ọ̀kọ́lẹ̀ bí ẹ bá kú sá. ṣòro tí a bá ti ń lọ straight ẹ̀rú tọ́nì kan ní left ẹgbà bẹ̀ tẹ bá ti gbà bẹ̀ inú igbó náà ní ṣe máa rí o bó bá tún wá tún lọ ẹ̀rú tọ́nì kan by the right ẹgbà bẹ̀ inú igbó ni ẹ wá lọ straight ẹ ti dá sí títí ó yá. Stop there! Stop there! Hey! Follow them! Listen, listen, I go now. Listen, I go now. Don't tell me what to do about my shame. Listen, I go fẹ́ máa yáṣẹ́ èmi padà. bàyẹ̀ kọ́. sọmọ nọ́mọ̀ mi nínú ẹgbẹ́ ìṣá. fífẹ́ mọ̀ ẹnu bá tù ní ẹ. èmi. àyẹ̀wádà. àbúrò ṣì ń. ẹ wá tí bá ti white cloud mọ kí wọ́n ti bá sọ̀rọ̀ mọ́. mo ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀. tani ẹ. Ah! lẹ́sẹ̀lẹ̀ lẹ́sẹ̀lẹ̀. èmi ń sọ̀rọ̀. àmọ́ pé èrè wà. ìwọ ń sọ̀rọ̀. èrè wà dáa. yẹ yẹ yẹ. ló yà wẹ̀rẹ̀ ni sọ jáwé. Ah! Eh! fún mi o. Lukman dúpẹ́ pé kò sẹ́ni tó rí wàyà láyé ikú nìkan ló lè yà wá at this point let me free you Lukman go. no no I'm in pain. I'm not leaving. Please. Baby, oh, listen. Oh, oh. Gbọ́ mi, gbọ́ mi. It's either we live together or die together. Ìfẹ́ borí ohun gbogbo. Ìfẹ́ òtítọ́ borí ohun gbogbo. Olólùfẹ́ méjèèjì bá kí wọ́n borí ìṣòro gbogbo. Inú kan ó borí ohun gbogbo. Àgbájọwọ́ la fi ń sọ̀yà. Òṣùṣù ọwọ́ tẹ́rí yẹn kò ṣeé ṣẹ́ ìfẹ́ ló ṣe kókó ìfẹ́ ló ṣe kókó láti borí ìṣòro gbogbo. lóòótọ́ ó wá bí ṣùgbọ́n èmi àti ẹni gbólóhùn àsọ ó dẹ̀ bínú lọ àtòun àtẹni tọ́jọ́ wá bí lọ́jọ́ tẹ̀léra wọn àmọ́ gẹ́gẹ́ bí abiyamọ mo bá rò ó mo pè pé kí n pe ọmọ mi mo pè fóònù ẹ̀ ríǹgì kò gbé mo tún wá padà pé fóònù ẹ̀ wá lọ mọ́ ah, kí ló ń ṣẹlẹ̀ kẹ̀ bí mo ṣe sùn nìyẹn mo lálàá mo rí pé mo rí ọmọ mi tó jókòó pé inú ìgbèkùn ló wà bí mo ṣe pe àáfàá mi nìyẹn gba tí mo pe àfáà mi àfáà mi wá jẹ́ kó yé mi pé inú ìgbèkùn lọ́mọ mi wà lóòótọ́ ó ní inú ìgbèkùn lọ́mọ mi wà lóòótọ́ ẹ gbà mí. inú ìgbèkùn yẹn bí ń pé wọ́n gbéyàn wọ́n jíyàn gbé. bẹ́ẹ̀ ni. a jẹ́ wọn pé pípín yìí ń jíyàn gbé ni wọ́n ń tọ́jú wọn sínú warehouse wọ́n dẹ̀ gbé Lukman náà wọ́n jí gbé sínú warehouse. Ah, ó mọ̀ mọ̀ fi instagram handle ẹ̀ sílẹ̀ fún mi kí n ba lè investigate ni kó tó ṣẹlẹ̀ nìyẹn so ọ̀túnba náà jẹ́ kidnapper. ọ̀túnba ẹjọ́ ta ló ń jẹ́ ọ̀túnba ẹ mú mi lọ ilé ẹ̀ máa lọ bẹ́ẹ̀ kó fọmọ mi sílẹ̀ lọ́rùn kó ṣàánú mi. màmá eh, màmá eh. ẹni sọ̀rọ̀ ọ̀túnba òun ṣèyàn kékeré òun ṣèyàn lásán Ọ̀túnba wà very influential èèyàn ńlá ni. bíbí ah, ẹlẹ́jọ́ mi. nítorí Ọ̀túnba yìí lọ ṣe suspend mi nídìí iṣẹ́ tá a bá máa mú Ọ̀túnba báyìí la ṣe máa mú a dẹ̀ need concrete evidence láti ṣe yẹn ṣe é ní sùúrù. evidence. doctor nurse doctor. ló ṣẹlẹ̀ tẹ́ kò ní wọ́tà fi ń sìn. mo ní ìdí hand form mi. hand form for what. mo ní láti gba àwọn family mi. oh okay. you have the number of it. yes mo. okay. ẹ jọ̀ọ́ ta ló ń pe nọ́mbà wo leléyìí. hello. hello mommy. Eh? Lukman. Eh, eh, Lukman náà ni. Ibo ló wà. Mami, mo wa ni hospital ko eh hospital hospital ló wà kí ló ń hospital hospital bo ibo ni. Wọ́n máa send address yín sí. Send address send address màá máa si ń send sìn sìn eh eh eh dà. What? What? What? Uncle! Ọmọbìnrin lòun wà lọ hospital. Hospital. Mo ti ní kó send address. Kó send address ayé mi o. Mm-hmm. <coughs> have a call, sir. Agbaje. Oh. Hello? Is everything well okay? What? What is the meaning of that? No, no, no, don't tell me that. Listen, you don't have to abdicate from your responsibilities. Masafu, you share now. Incompetency ló ń pè Come on kò yẹ kẹ́ni escape no okay hold on She kẹ́ tó gbé wọn wọ warehouse ṣé ẹ blindfold you want? oh oh oh. okay that's better calm down calm down since that blindfold ojú wọn ìyẹn mi ń we kò lè sí traces nìyẹn yeah but still kálí wà ní Hmm? So for our boys kan lọ lay low for now is that clear yeah listen to me Keep everybody lọ lé lò for now See everything bá ti die down I bear operation brother. okay yeah yeah that's good of you. Mm-hmm. Okay, okay. I'll talk to you later. I sort of my worry. Okay? That is good of you. All right. Cheers. Bye. <sighs> bó ṣe jẹ́ ni mo ṣe sọ fún yín yẹn ṣe rí ibi tí ẹ ti rí Instagram handle mi yẹn ibẹ̀ ni wọ́n kó gbogbo wa sí then ibì kan náà wà ń bẹ tó jẹ́ pé ibẹ̀ náà ti máa ń pààyàn. very well thank you for your cooperation um, but one more thing mo máa need address ibi tí ibi tó ní mọ́tò ẹ̀ wà mo máa need ẹ̀. okay. Uh... alájà mo sọ́ọ̀rì gan-an kí n donate kidney mi kí n donate kidney mi kẹ̀ fún kí ni mi lè donate kidney o. àmínà mo kò fẹ́ kó jọ kó ṣe mí láàánú ni lọ́pọ̀ nìkan ló wà lọ́wọ́ mi lọ́pọ̀ nù gbọ́dọ̀ kú tí ẹ wú ọ láìfẹ́ tó ní sílùkù ọ̀run wá wo láàfẹ́ tèmi gògó tí mo ní sí ẹ ìyẹn ni mo fẹ́ kó wò mọ́ mi lára ó kàn fẹ́ yọkọ̀ lẹ́ẹ̀ni méjì dọ́là ni ẹyọkọ̀ náà ló wúlò fún wa ẹyọkọ̀ yẹn kó fi lè fún kó náà tiẹ̀ fi lè gbégbèsè ayé jọ torí ọlọ́run. so alájà torí wípé mo nífẹ̀ẹ́ Lukman sìn kí n wá fi kídìní tèmi sílẹ̀ kó lè work ma ìfẹ́ tèmi ò fọ́jú ìfẹ́ mi ò fọ́jú rárá o àti pé èmi gan ní kídìní problem ṣe rí kídìní tí mò ń lò yìí wọ́n donate ẹ̀ fẹ́mi náà ni ẹni tó bá dẹ̀ ní kidney problem kò gbọ́dọ̀ tún fi kidney ilẹ̀ kéèyàn má lọ kú pin ó ti yẹ yín. ó sọ pé o ní kidney níjọ́ tí mo ti mú ẹ ó ṣe wá jèrè ló sọ pé o ní kidney problem. Eh? alájà alájà mi ìfẹ́ sọ fún yín kí má bàa máa ja yín láyà ni ara mi ò yá oh. ah, dẹ̀fi ṣírò pé ká sọ pé ọmọ yín ni mo jẹ́ ẹ ṣáàní ní kí n fòṣánlẹ̀ kí n kú àwọn bíi tèmi náà dẹ̀ fẹ́ fojú sunkún mi ẹ má bínú mà mí mọ̀ pé torí nǹkan tẹ́ ṣe pè mí nì mo ti fẹ́ máa lọ mà ó dàbọ̀ ẹ ṣe gan ni a máa ríra ó dàbọ̀ mà yes ma. àmì náà ẹni tó lọ́rùn pa. àbínà. kò sẹ́ni tó lè pa. igi tó lọ́rùn gbìn. kò sẹ́ni tó lè fà á tu. kórìíwá máa gbà bọ́dé. kẹ̀dá wa má ṣe burú. ẹni tá lọ́rùn ò pa kò sẹ́ni tó lè pa. igi tọ́lọ́run gbìn kò sẹ́ni tó lè fàá tú o. Baba, wá ṣe mí ní gíga lọ́yè. bó ti wù kí jì ó jà tó jọ̀wọ́ má ṣe jẹ́ kó domi inú àgbọn mi nù má ṣe jẹ́ kí n gbèrè tìjú o. Oh jọ̀wọ́ ṣe mí ní igi àlọ́ ẹ̀ má jẹ́ ń bọ́jọ́ lọ́jọ́ lọ lọ́jọ́ tẹ́bí bá ń pọ̀nà kí n má ṣe rìn lọ́jọ́ náà o. ṣáàmì o ṣáàmì o Èdùmàrè ṣáàmì o má jẹ́ ṣe. ṣé màá ń tẹ́ wá bá sá ó dàbí pé ẹ ti sílé yà. ẹ respect ara yín àfẹ́rọ̀ fáńdù yìí ni o. sir please and please for the last time allow us to do our job. please. my advice is kẹ́ remain silent. for the last time please. okay. better. no problem. ọ̀tún wá jáde ẹ mọ̀ pé èsì lè yá ni. okay we shall see. tẹ bá station wa a máa bóyá ṣe lè yá. <laughs> Okay, no problem ẹ jẹ́ kí ọ̀túnba jáde ojú yẹn á tó kà. ọ̀túnba kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà sálà àwọn eléyìí sọ́sẹ̀ kún wọn dé ni wọ́n mọ ibi tán lọ ni. Eh, eh, calm down hmm? wọn ọmọdé ò mẹ́la olóhùn mẹ́la kàtàkàtà hmm? fi wọn lẹ̀ i'll go back in a bit ìwọ wàá lè kó máa ṣe fàájì ẹ mo ò ní pẹ́ dé ẹ jára. láíláí kò ń ṣàwọn nìkan. Let's go. now move. move move with him look here. jalo àní pẹ́ dé jalo this way. Ah. ah mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alhamdulilayi rọ́bìlẹ̀ alámìnà mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o mo dúpẹ́ lọ́wọ́ àkànbí bàbá ẹ̀ tí ó sun ẹ́ ọlọ́run ṣeun hmm. àmọ́ tí mò ń bí ẹ̀rù tí ìfún mi lè sè mo tún bi dókítà náà àwọn náà ò sọ nǹkankan mo ní ta lẹni tó ṣoore bàtàbàtà ìfún mi oore má lè gbàgbé láyé mi oore tó ṣe wípé tí n bá ní gbogbo nǹkan kí n kó lẹ́ni náà lọ́wọ́ ni ẹyọ kan tí mo bí lójú ẹ̀mí mi ọlọ́run má jẹ́ n fojú sunkún ọmọ òun ni ò jẹ́ kán bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà mi mo fẹ́ mu onítọ̀hún kí n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àbí èmi mọ oore tó ṣe fún mi mo mọ oore ńlá ni o. mami ẹni tó nífẹ̀ẹ́ mi jọra ẹ lọ tí kò fẹ́ kí n kú n ló donate kidney ẹ̀ fún mi. ẹ sọ wo ní tọ̀hún ẹ ò mọ̀ wípé bẹ́ẹ̀ mi kò bá dúpẹ́ fún a máa wò pé ẹ wò yá yìí tá a ṣe lóore kò tiẹ̀ lè dúpẹ́ kò dẹ̀ nímọ̀ pé ẹ̀yin lẹ̀ tiẹ̀ jẹ́ kí n mọ ẹni tó ṣoore fún mi. mami ẹni tẹ́ ẹ mọ̀ náà ni. jésù tó fún mi ìfẹ́ ayé mi ìdùnnú mi ayọ̀ mi òun mi nìkan lára àwọn kídìní ẹ̀ ọmọ tó mú wá tí mo lé. bẹ́ẹ̀ ni. òun ló ṣoore fún mi tó tó yìí. bẹ́ẹ̀ ni màámi. oore má lè gbàgbé dọjọ́ ogbó ni jésù tó fún mi ló ṣe fún mi àṣebánà bí ìṣe tó fún mi náà ni jésù náà tó fún mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe é ní ìjẹ́ tún bá wọn dánrú ẹ̀ láṣà wò mọ́ eléyìí pàápàá kọ gbogbo àwa òbí lọ́pọ̀ àti gbàgbọ́ àti mùsùlùmí ọmọ ìyá kan náà ni wá ọlọ́run kan náà lájọ ń sìn bá ṣe ń pè ló yàtọ̀ ọlọ́run ló dá dúdú ló dá pupa ló dá ìrìn ló dá funfun ló dá àfin ó dá wa lónírun ọ̀ràn ni kéèyàn kan wá sọ wípé ọmọ òun gbọdọ̀ fẹ́ lágbàjá àṣé ìfẹ́ ló ṣe kókó ìfẹ́ ló ṣe pàtàkì ó ti yé mi èmi pàápàá kéde fún gbogbo òbí pátá pé ìfẹ́ ni ká dìmú ká má sọ wípé kọ́mọ wa má fẹ́ lẹ́sìn kan ẹ wá wò èyí tí ó jẹ́ lẹ́sìn mi tí mo ní kó takú tì kí ṣáà máa wí kí máa dákẹ́ ni mi ò gbọ́dọ̀ wí ẹ́ àṣé kankan náà ni wá ọmọ ìyá kan náà ni wá ah, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alihamudulilayi alihamudulilayi alihamudulilayi rọ̀bìlì á dà fún yín ẹ bára yín kalẹ̀ nínú owó ọlá ẹ̀mí kúnkùn lè máa fi lùgbé sí ayé yín wo mi báyìí wàá bọ́kùnrin àbíró obìnrin àbíyè èmi máa gbàbéjì ìbẹ́ta ìbẹ́rin lọ́wọ́ ẹ̀ lágbára ọlọ́run ọlá láwà lápò àṣà inú kan ó borí ohun gbogbo àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà òṣùṣù ọwọ́ tẹ́rí yẹn kò ṣeé ṣe ìfẹ́ ló ṣe kókó ìfẹ́ ló ṣe kókó láti borí ìṣòro gbogbo bẹ́ẹ̀ bá fẹ́ra yín dénúdénú ó di dandan ká borí ìṣòro. Ìfẹ́ borí ogun gbogbo. Ìfẹ́ borí ìjì gbogbo. Ìfẹ́ ó borí ìjàmbá gbogbo ìfẹ́ la fi dáyé e, ìfẹ́ òtítọ́ òun ní múni rìn láì kùnà o.